innaka anta allamul ghuyub ikhwata liman assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run a dẹ̀ tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam abẹ́lọ́n bí ààwẹ̀ Ramadan ìjìra 1445 bó ṣe ń kú bí ijọ́ méjì àbí ijọ́ mẹ́ta tí yọ bẹ̀rẹ̀ òní ni Shaban 28 Saturday Shaban 28 1445 tó ṣe déédéé March 9 2024 ọ̀la Sunday ni Shaban ó di 29 wọ́n bá ti kéde pé wọ́n róṣù á bẹ̀rẹ̀ àwẹ̀ monday tí wọn ò bá ti róṣù àwẹ̀ di tuesday ìyẹn ni tó wà lánàá sunna anabi wa muhammad sallallahu alayhi wa alayhi sallam jẹ́ ká di rọmọdán ọdún yìí jẹ́ ká gba àìmọye rọmọdán láyé ká ṣe kòǹgẹ́ àìmọye láyé látòlẹ̀kọ́dẹ̀rì kọ́lọ̀ ń kó fi wá lẹ́ni tí ó ra forí kó ṣe wá lẹ́nu tí ó kù sí mùsùlùmí òdodo kó ṣe wá lẹ́nu tí ó dùn déédéé sórí ẹ̀sìn ẹ̀ táà ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run gbogbo muslim community wa ní ìgbóòdì àti ègbóòdì ìrọ́sẹ̀ sẹ́lì rẹ̀ ó fẹ́ máa kọ́ mi lẹ́nu so ègbóòdì muslim community ègbóòdì now bàbá wa ní mẹ́jọ ni wọ́n ní àti méje àti mẹ́jọ haúsá kó àwọn mosque tí wọ́n pọ̀ sínú ìtì mo fẹ́ fà yọ ọ́nbẹ̀ ni it is an achievement pé káwa mùsùlùmí ká kóra wa jọ àwọn differences àwọn ibi tá a ti lè ní ìyapa ẹnu díẹ̀ díẹ̀ ká fojú fò káwa wo bó ní Islam ó ṣe dàgbà ní community wa ká tó fi wá lè organize wá sí mo tún láti yàn kó súnmọ́ kẹ́ẹ̀tún organize tọ́ọ̀rù ní inú àwẹ̀ kọjá pé àmọ́ wa rò pé mùsùlùmí kan ní community wa o ọmọ ẹ̀ ladmission ó ní di five hundred thousand àti rẹ́ẹ̀sì ẹ̀ afẹ́kọ́ hospital afẹ́kọ́ sùkúù tí dáadáa ọmọ lọ kódà táàmọ̀ ṣe bọ́ọ̀wò táàmọ̀ ọlọ́run jẹ̀kẹ́ jù bẹ́ẹ̀ lọ sẹ́rí táwọn mùsùlùmí bá ti lé ń kóra wá jọ báyìí lórí òdodo inú máa bí ṣàìtàn kódà kìí ṣe ṣàìtàn ṣàyàtínù ní ínsì wàlìjìn àwọn tó jésù nínú èèyàn àtàǹjẹ̀nù inú máa bí wọn èyí ò nìkan tó kọ́ àwọn ọ̀tá ìsìláàmù inú máa bí wọn etí wọ́n máa ń fẹ́ ní pé káwà mùsùlùmí máa ṣe tiwa lọ́tọ̀ọ̀tọ̀ sẹ́ẹ̀rì jẹ́mọ́ ẹ̀jẹ̀ gbàrin dáadáa ìtọ́jẹ́ kí n máa sọ báyìí ni pé a ti rí àwọn muslim community ta lọ sí páàkì bẹ́ẹ̀ ìgbà tí èdè àárín ọdún díẹ̀ àárín ọdún péréte kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn jẹ̀mọ́ wọ́n bá túká ó lè jẹ́ kí ló tún wa kán màsá ìlú ìjtihadiyya khilafiyya àwọn issues tó jẹ́ pé there divergences tó jẹ́ páwọn àfẹ́ẹ̀sìn gan ẹnu wọn ò ṣe kí ni òkò lórí ẹ̀ wọn ò wá ní ilé jẹ́ pé kálukú wọn kàn tiẹ̀ lè ṣe sùúrù fúnra wọn kán lè wò pé ẹni tẹ́lẹ̀ bá rí báyìí lọ́dọ̀ tèmi ọjọ́ 9 lọ́dọ̀ tiẹ̀ 6 ló mú wá kájọ wá fi làákà ìfún pé à ah, wákàtí márùn lájọ ń tú àṣáájú ńlá ìlà ìlàláwò ọ̀sẹ̀ tọ́pọ̀ náà mẹ́ta nù wa ájọ àmọ́ ni àkọ̀sẹ̀ tó tako zaka nínú wa kódà tá a bá lówó lọ àjọ ń ájì kọ̀sẹ̀ tí lọ sí ájì ní Sudan nù wa ààrẹ tó ń lọ sí ájì ní Kuwait mọ́kà láti lọ síṣẹ́ ájì ìwà kódà amúfura wípé tá a bá fẹ́ kíléyà àjọ ń kíléyà ni àtúnjọ ń kí rọ̀mọ̀dọ́nà ni orígun ìmọ̀ọ́nì àjọ nígbàgbọ́ nú ọlọ́run anígbàgbọ́ nú àwọn ànábì ọlọ́run anígbàgbọ́ nú àwọn eh, tíratọ̀ ọlọ́run sọ̀kalẹ̀ àwọn màlẹ́kà ọlọ́run anígbàgbọ́ ọjọ́ ọ̀kan yìí anígbàgbọ́ kádàrà anígbàgbọ́ sẹ́ẹ̀rọ àwọn ibi kéékèèké tá a bá ti jọ ya pẹ́ẹ́nu kájọ́ máa lo maturity èyí ò nìkan tó wá kọ́ bí mo ṣe jókòó láàrin wa yìí àwọn bàbá wa àgbàlagbà wà ń bì àwa tá tún dọ̀dọ̀ náà wà ń bì láwọn àdúgbò mi ọ̀dọ́ ò lè bá nínú tí máa sábà ṣẹlẹ̀ ẹ̀ lé rí ọ̀dọ́ àti àwọn arúgbó ẹ̀ ẹ̀ẹ̀lẹ́ rí wọn láyé kọjá sí pé wọ́n jọ máa ṣe kèése tó máa ń sábà rọrùn láwọn àwùjọ míì tẹ́ ẹ bá ti wá rí àwùjọ eléyìí tọ́já sí wípé ọ̀dọ́ àti àgbàlagbà wọ́n lè ṣe ẹ ti mọ̀ wípé kí ni o development ó lè láwùjọ yẹn torí pé nínú tó máa ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ ní yé nìsín nínú nǹkan tó máa ń ṣẹlẹ̀ àwọn àgbàlagbà ti rí àwọn nǹkan kan rí táwọn ọ̀dọ́ èṣe kí ni o tọ́dọ̀ èrì tábá ní useful exuberance ẹ mọ̀ ní pé ẹ̀jẹ̀ ọ̀dọ́ ọmọ ń ṣe kíni ọmọ ń wà lára àwọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ ló pé ẹjẹ́ àjókòkò àwòsí náà ẹjẹ́ súnà nígbà bá súnà ní ìsìn gẹ̀mọ́ gbogbo ẹ̀ ń sàásì táwọn ọ̀dọ́ sun èkó ná ta lọ́ sọ́fà rẹ̀ ni ẹmọ́jà súnà ọlọ́lẹ́ ní kó ìjọba ó pé lọ́la ìjọba lè ronú sí ń tà ń sọ ẹmọ́jà owó wa náà ni ọdún ni ẹjẹ́ àgbàlá ọ̀dọ́ àwọn ẹni pé ọdún tí bọ́sùn ìrọ̀rùn bàbá náà nìyẹn wọ́n mọ̀ pààyàn lọ́wọ́ lẹ̀ tó yẹ ká sún ná ọ̀dọ̀ tó ní àsún ná lónìí tọ́lọ̀ bá ní kò wọ́n náà wọ́n fifty sixty láyé <laughs> táwọn ọmọ kan bá bẹ́ẹ̀ sẹ́kẹ́ à ẹ mọ̀ sún ná o <laughs> èmi náà ṣe kí ni o mo ti fẹ́ sún ná rí jò ní kò sí tí mo ń fàájú pé ìrírí ìwòye sí ìrarojinlẹ̀ tọ́lọ̀ bá wá débi ọ̀rọ̀ ẹ̀sìn náà tọ́lọ̀ bá ní kí àtọ̀dọ̀ àfàgbàlagbà ká lè jọ máa ṣe àwọn nǹkan kan bẹ ọlọ́run forí jèmi àwọn bàbá wa lè mọ́ lè ṣe ẹ̀yin ọ̀dọ́ lẹ́ẹ̀ lè ṣe ọyẹ lọ sọ́lẹ̀ jímọ̀ àgbàlagbà olóò lè má dàtí ọ bẹ̀rẹ̀ ìjọ ọmọ roko jímọ̀ ẹjọ́dọ̀ bíi márùn-ún débẹ̀ gbogbo jímọ̀ ti wà cleared ìjọba ẹ̀gbọ́n tí mò ń sọ yé èyí rọrùn fọ́dọ̀ tó bá dà ní kan aníbi one million nísàwò lọ́dọ̀ tí ì ṣe ẹ̀fẹ́ ẹ̀sẹ̀ parí NYSC wọ́n náà kẹ́mi kan kọ́pà ìmọ̀ bóyá ẹ̀sẹ̀ parí NYSC ni o so lápẹ̀rẹ́ ń sè ẹ máa gbọ́ mi o wọ́n bá já sí mẹ́rin ìsẹ̀ ẹ̀nìkan ẹ̀sẹ̀ parí ẹ̀wọ̀n ẹ̀sùn wà lẹ́yìn ó ti wá sẹ́ ọkọ ní twenty five thousand bàbá àgbàlagbà sí twenty five million lákàntì àwa la nídìí nǹkan one million mọ́sálásí ibù kọ́mọ̀nà kankan twenty five thousand olóòlù láti ní one million ọ̀dọ̀ mẹ́rin olóòlù kó tó sálárì rẹ̀ lẹ̀ àjọ wa máa lọ ìsìlámù ọmọ ṣe kí ni o yọ ọmọ gòkè iná ọmọ bí ṣàìtọ́n àtàwọn ẹni èṣù ọlọ́run jẹ́ aṣọ oríire. sẹ́ẹ̀dí tọ́pìkì bẹ́ẹ̀ fún mi lónìí yìí wákàtí kan náà fún mi ṣùgbọ́n kò lè tó rárá bí a máa bí ìṣẹ́jú mẹ́wàá àdúgbò ẹ̀ẹ́dógún sí èmi náà wà ní jẹ́ kí àdírẹ́sì kọ́kọ́ ọjà alẹ́ pa torí nǹkan ńlá méjì lẹ́kọ́ bẹ̀ wà láì mo sì tún bí àtún méjèèjì èyí sì wo bí màá ṣe jọ bí màá ṣe sọmọra wọn kódà nǹkan ńlá mẹ́ta ló wà ńbẹ̀. a ní ká wo steadfastness in the midst of economic hardship Nabiyu Ibrahim as a model nǹkan mẹ́ta ló wà ńbẹ̀. Akụkụ afẹ́ wo alisti kọ́ọ̀mọ̀ kéèyàn dúró déédéé ní Islam ẹlòmíì rọmọdọ́ni June la June rọmọdání àwọn abádàtú rọmọdọ́n wọn ò ṣe lọ́n rọmọdọ́n náà ń sìn nígbà tí rọmọdọ́n bá dé wọ́n dẹni ọlọ́run tí rọmọdọ́n bá lọ dẹni tọ́lọ́run tó ń ṣe yẹn torí pé nǹkan rọ̀ lọ́rùn ni tó bá rí ṣòro díẹ̀ yóò lọ pàtẹ́wọ́ yóò lọ orí òkè yóò nà omi òkè nà omi ilẹ̀ ẹ̀gbọ́n mi yé gbòrògbó ti yé yín yóò ṣèṣẹ̀ ṣe ẹ̀gbọ́n mi yé ń sìn tí mìíràn bá dé ẹlòmíì ò dídàkudà àìrọ́mọbí lọ́sọ̀ ẹlòmíì ìdólórí ibú lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tí ń tọrọ ọlọ́mà ní fún ọlọ́mà bí àìní promotion lẹ́lòmí torí ẹ̀ lọ́wọ́ ní ẹgbẹ́ ayé ebi ètò kọ́mọ̀ ní ìsinmi pé ebi ń pa wá o subsidy removal o báàgì ráìtì ti di eighty five thousand o tí ò sì jù bẹ́ẹ̀ lọ ó ti wálẹ̀ alhamdulilayi ah, ọlọ́mọdé ọmọ wálẹ̀ o ó ti di sáàfì rẹ̀ padà jẹ́mọ́ sìmẹ́ǹtì ti wọ ten thousand twelve five jọmọ́ ẹgbọ́n mi dáadáa o ẹlòmíì kí nira díẹ̀ bá dé yóò dọ̀ta ọlọ́run àwọn afẹ́ sọ̀rọ̀ ká dúó déédéé ká dúó ṣinṣin nínú ìsìláàmù in the midst of economic issue despite wípé ètò ọrọ̀ ajé polúkúmuṣu ètò ọrọ̀ ajé dàrú ìnira ń bá wa lórí pọ́rọ̀ ajé ìlú wa òtò afẹ́ sọ̀rọ̀ dídúró ṣinṣin 1.1 afẹ́ sọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tí ò dúró déédé tó lè sọ káwọn èèyàn ò dìdàkudà àwa sì fẹ́ dúró ṣinṣin ó di méjì àwa fẹ́ wò wípé ẹlòmíì ọmọ ní àfa ah, àtọ́dúpẹ́yìn ní máa ń nìní o ọ̀dà mọ́jà aláàfà mọ́jà máa mú àwọn ànábí ọlọ́run márùn tọ́lọ́ ń yọnu sí láyé àtọ̀run وقليل كلاهما وموسى وعيسى والنبي محمد عليه الصلاة والسلام àwọn ànábì ọlọ́run márùn-ún tó jẹ́ pé tó bá ti jọ ọ̀gbẹ́ ìdí àlùbíàmọ̀ ọ̀gá ni wọ́n ọlọ́run tún gbọ́lá fún wọn ju gbogbo àwọn ànábì yòókù lọ márùn-ún ni wọ́n wa ni anabi ibrahim ara wọn anabi musa anabi isa àtànabi wa muhammad àwọn bára wọn kọlọ bá gbogbo wọn a wà lu anabi ibrahim òun náà ẹ̀ ń kàńtà àwọn tó jẹ́ lè koko sótórí ẹ̀ dìdàkudà ìtò òun ẹ̀ ń kàńtà táwa bá ẹ̀ kàńtà two percent bóyá lómi ìbò ti dìdàkudà abẹ́rẹ́ tá a bá ń sọ̀rọ̀ steadfastness ká dúó déédéé ẹ̀yin ìyá wa inú òmèdò ẹwà bí kódà ẹ tó pọ̀ iṣẹ́ pọ̀ tẹ́ ẹ bí wa àwọn àfáà ní tìlú kan ọba dá láyé àwọn èèyàn bíi mẹ́ta sí márùn kan ní ọ̀dà nàìjíríà tó ń dàrú kìí ṣe pọ́blẹ́mù ìjọba èmi wọ́n lé èèyàn márùn ló gbọ́dọ̀ dá èèyàn mélòó jọmọ́ alákọ̀ọ́kọ́ ni ìyá ìjàmọ́ sára alákọ̀ọ́kọ́ gbogbo ẹntẹ́ rí ẹn tó di president ẹn tó di governor senator sí bàbá bàbá lọ́tọ́jú wọn sáńtọ́jú wọn ìyá ni lónìí wọ́n bá kun náírà kan láka ti nàìjíríà ẹ̀jọ́ kò jẹ́ ní o ìwọ náà sọ tọ́mọ rẹ̀ ọ̀yà ó le tìbá àwọn kan náà ń pera wọn ní ìyá ọmọ ológo àwọn ọmọ yìí oníyàwó ọmọ yìí ọ̀gbàgbàfọ̀ ọ̀nká sọ wálé ẹrójú olè ẹ̀ mú wọ́n wá láwọn ìyá ọmọ ológo wọ́n ní olófo ní bínú ọmọ yìí èso ọmọ ẹja lọ́mọ ọmọ tí ó jẹ sokúnjọ gbèǹde ọmọ yìí jalè àdàpé olè ní yahoo ọmọ ń ṣe yahoo ẹ má ní ọmọ ń yahoo olè ẹ fo kún èèyàn ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ìjàmbá iṣẹ́ olè iṣẹ́ jíjíwó olówó ọwọ́ ara mọ́tò torí náà ìyá fásitọ̀ kan ni wọ́n tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ kejì almuallimun àwọn teachers sẹ́ẹ̀rí gbà mí òbí lè mọ̀ dà wàláì tó ń bá bọ́ sọ́wọ́ olùkọ́ tó da ọlọ́run àmọ́ sàánú gbà mí yóò bá wà ní inú kòkò dúdú lẹ́pọ̀ funfun kí lọ́jọ́ kò fún ọ jáde àwa olùkọ́ ni àwa tíṣà lóbi jẹ́ pé ẹ gbọ́dọ̀ mọ respect àwọn tíṣà tá a kọ́ mọ ẹni òbí mi ọ̀wà bá wa ń sùkú yọ̀fẹ́ lè fọ́ wa létí ọ̀dà èmi ìgbàlú ẹ̀ sùkú mi o wà láì ní ìgbàlú ẹ̀ léwe mi ó sì wá ìmọ̀ láti tíṣà mi ẹni tí ọkọ̀ lẹ́sìn náà yọ ọkọ̀ dáárì yọ sọ ẹtì question yọ máàkì yọ sọ yọ ọkọ̀ marking guide òun náà ni ọkọ̀ mọ lásẹ̀mblì òun náà ni ó ṣe nìwọ̀n fún spọ́ọ̀tì ẹ fẹ́ pa ni èèyàn kan ó kọjá fọ́ọ̀mù àti two hundred man nìyẹn àwọn afífà ẹ̀ máa pọn wà lé iṣẹ́ làǹtí lára àwọn ọmọ ẹ̀ ò bá covid ẹ̀yin òbí máa yí wa lẹ́yìn òbí ta ló kù jẹ́mọ̀ okùn sísà ẹlẹ́kẹta àlòkù dọ̀ àwọn adájọ́ àwọn ni wọ́n gbẹ́ bí fáre ni wọ́n gbá rí fẹ́ bí ẹlẹ́kẹrin rìjálù ṣòrótọ̀ àwọn ọlọ́pàá àwọn civil defence àwọn sójà jẹ́mọ̀ ṣe ń gbọ́ mi o ẹlẹ́karùn-ún òun ni àwọn adarí òṣèlú ẹlẹ́kẹfà àdarí ẹ̀sìn sẹ́lá àwọn mẹ́fà tí mo kà á lẹ̀ tí wọ́n bá ti dá ayé ṣe kí ni o àwọn mẹ́fẹ̀ẹ̀fà ló bàjẹ́ nàìjíríà àdarí ẹ̀sìn bàjẹ́ ṣèlú ok ṣèlú bàdàn làwà ilé ìsìn bàbá ọlọ́run jẹ́ yòó sínú wọn o ẹgbẹ́ àwọn àfáàtì wọn ká orí èèyàn ráṣù pẹ̀tà mọ́ wọn lọ́wọ́ bàbá tó ṣe àfáàtì ẹ̀kọ́ wa nù kọ́mọ borí lọ́wọ́ àfà orí lọ́wọ́ ta ni ẹ̀dìdì ìgbàdàn làwà kí èèfà àfà kan ti ní ìsùgbé ṣé ṣe àfáà nù ẹ̀ tí bàbá àwọn àfẹ́ eléyìí àwọn àfá àpààyàn wọn ọ̀rọ̀ ọmọ wọn ò rí wá síse òní ní wá ọmọ wá àwọn àfá àtàbà lọ́wọ́ wọn àfá àwọn di gerigeri ta ni ẹ́ ta ẹ́ ẹ́ àwọn eléyìí lè sọ ni wọn àwọn ẹ̀ ọlọ́run wọn kọ̀ ṣe wá bá wọ́n lè sọ fàwọn nǹkan mí ìfọ̀tí ò mẹ́bọ dání tó bá ti dé bá àfà náà ń sẹ́bọ̀ èyí ti kúrò láàfà ó ti tó ń sẹ̀sẹ̀ ọlọ́run ti á ló ń sẹ̀sẹ̀ ẹni ọlọ́run mùsùlùmí òdodo ni ó ṣe wá tá a bá sọ̀rọ̀ kéèyàn ò dúró déédé sẹ́ tí aláwọ̀ mẹ́fà àti mọ̀kọ́sọ̀ ìtọ́ bá dúró déédé àwùjọ òṣèké ni yóò dúró déédé ṣùgbọ́n bí dúró déédé ti wá kèé ṣe ní rọ̀mọ́dán nìkan kèé ṣe ní rọ̀mọ́dán nìkan ní dúró déédé ti wá ìyẹn láṣẹ fókọ̀sì lórí pé kí ní jẹ́ steadfastness gangan ọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ bì lórí ìsìn kọ́ ọmọ nìkan ọlọ bíi mẹ́wàá èèkà mẹ́ta sí márùn ní ilé bọ́ síbi ọ̀rọ̀ economic hardship example lọ́sẹ̀. now àfáà níta bá ń sọ̀rọ̀ àlìsí kọ́ ọmọ tẹ́rí ọkọ̀dá pé mo wé láwà ní mo ní rọgbà ṣòkòtò mi fò òkè wà láì ṣòkòtò mi lè fò òkè tí mi ìdúró déédéé mo lè ní irùngbọ̀n tí mi dúró déédé ìta fẹ́ wò ní pé ẹjẹ́ àwòrò yìí tí mo fẹ́ sọ yìí ìròyìn tí mo fẹ́ sọ yìí ní ẹ̀ délé bá ẹ̀ lè sọ pé mo dúró déédé n má déédé ẹjẹ́ sì lè má sọ ni ọmọ bàbá kan wa ló wí láàyè láàyè bàbá ọmọ kéwú ẹ̀yìn bàbá tó tẹ̀sí bàbá tó kú bàbá ní ọkọ̀ dé mọ́sálásí yóò gbà mọ́sálásí bàbá ọ̀rọ̀ mẹ́sàgì bàbá èmi ń sùn jẹ̀mọ́ bàbá ọgbà ẹ̀wẹ̀ rọ̀mọ́dán yóò gbà mẹ́fà nù ṣàwálì bàbá a máa jí lóru bàbá ọkàwọn ọmọ ẹ̀lẹ́sìn bàbá òsì máa tó kọ̀dẹ̀ gbógun títọ́ lọ jẹ́mọ́ àmì láàyè láàyè láàyè láàyè láàyè láàyè

ibnu rajab alhambali ẹ bá ti jọ máa kéwú yóò ti máa fà sí ibnu rajab alhambali wọ́n ní ti jẹ́ istiqama wọ́n ní alistiqama tú iya sùlùkù siratil mustaqimi wọ́n ìtọ́tọ́ wọ́n ní àkọ́kọ́ kẹ́ tó sọ pé èèyàn dúó déédé ìnira bẹ́ẹ̀nù ààrùn jẹjẹ ẹ̀wọ̀n nǹkan wọ́n epo gbówó lórí ẹ̀wọ̀n mọ́tò wọ́n owó skul fíìsì náà lóòkè owó aṣọ wọn owó sìmẹ́ǹtì wọn gbogbo ẹbí ẹ̀dójúrú owó olé gan wọn lánà ọ̀dùnkàn ti fi kó sóhun náà níbi kówó sékèbí ọkọ̀ akùnú. gbogbo torí ọmọ ẹsẹ̀lẹ̀ núùlù sùlùkù àṣìrọ́tì àlùmọ̀sẹ̀kì kéèyàn ọmọ ẹ̀tọ́ ojú ọ̀nà síláàmù tó dúró déédéé kéèyàn fẹ́ jẹun kéèyàn tó ojú ọ̀nà síláàmù èèyàn fẹ́ mumi ojú ọ̀nà síláàmù èèyàn fẹ́ wọ́sọ́ ojú ọ̀nà slam ọfẹ́ máa lọ ọkọ ojú ọ̀nà slam gbogbo òsèlú ayé rẹ̀ ojú ọ̀nà ta ni o ìlàsí máa ń ṣàdúrà ihdina siratal jọ jama la máa ń ṣe àdúrà pé ojú ọ̀nà tó yìí ọ̀nà àlìjẹ náà nu ọlọ́run ti wá wa rinlẹ̀ lójú ọ̀nà yìí bàbá ní kéèyàn ọmọ ẹ̀kọ́ ojú ọ̀nà ojú ọ̀nà káàdì pé gbogbo ń tọ́ ọ fẹ́ ṣe ọmọ tiẹ̀ náà wá fẹ́ ṣe wedding lọ́wọ́ àwọn wedding gown ọmọ ta fún ọ ọmọ rẹ fẹ́ wedding gown wedding gown ọmọ rẹ wá ya wèrè mọ́ ọ lọ́wọ́ irú ìtọ́sẹ̀rẹ̀ láìpẹ́ yìí à ń wo ọmọ fọ́mà sílókọ rẹ̀ ọkùnrin ẹ̀ ti mọ̀ wọ́n fẹ́ra wọn èyí ọmọ ọmọ ọmọ politics kó bá wọn náà ní ọmọ tiẹ̀ wá wà ah i lillahi wa inna ilé raji'un jama musulmi náà wá bẹ́ẹ̀ sí mọ́lọ́lé ọkọ̀ ọmọ ìdẹ́gbà wọ́n wẹ́dì àwárí gbogbo ìgbáyà méjèèjì ń ta àwárí sáńdì láàyè náà wá ń kéékèèké àtọ̀yọmá gẹ́ẹ̀tẹ́ẹ̀dì kọ́ọ̀tì ọláì lẹ́bà gé ẹ̀yìn gé fapala àwọn èbó ti mọ́pọ̀ lọ yín lọ mùsùlùmí lónìí a fẹ́ ṣe nǹkan àwa ń tẹ̀lé lánàá àwọn ọ̀tá wa sẹ́wọ̀n sọ́dọ̀ wá dojú rú wọn àwọn ọ̀tá òkè tí wa kọ́mọ tí wọ́n lò dáàbò àwa wá ń tẹ̀lé lánàá tí wọn owó dojú rú o bàbá Ibn wọ́n ní kéèyàn tẹ̀lé lánàá tó dúró tó ọtán láì wọ́ kú òlójú ọ̀nà ìsìláàmù yúmúnà tán wà láàrin sọ̀rọ̀ tán kéèyàn ọmọ fi sọ apá ọ̀tún àbàfọ́ òsì kéèyàn ò dúó déédé bọ́lọ̀ sí mẹ́ka dúó déédé bàbá ní ìwà yẹn ṣúmùlù gáálíkà fi ìlà tọ̀ á tọ́bálẹ́nìkan dúó déédé fi ìlú tọ̀ á àwọn acts of obedience àwọn iṣẹ́ tọ́lọ́ ń fẹ́ ká ṣe ká kírun yóò máa kírun ká gbàwẹ̀ yóò máa gbàwẹ̀ gbogbo tọ́lọ̀ bá ní aṣe yọ́ máa ṣe àfáà níyẹn nìkan tó kọ́ wà tẹ́ríkù alìmọ̀lì ìyá àwọn tọ́lọ̀ bá ní ọ̀dà ẹ bá dúró déédé ẹ̀ lérí kọ́ máa mutí o tẹ́ ẹ bá ní mùsùlùmí tó ń mutí ẹ má ṣe mistake wà láìpọ̀ ní kèfè mùsùlùmí ni lọ́dọ̀ ọlọ́run ọmọ ìyá wa náà sì ni ṣùgbọ́n kò dùn déédé ẹni mùsùlùmí tó ń ṣe sìnà <laughs> tẹ́ ẹ̀ bá dáwọ́ dé gan-an àwọn àfóòsèrè náà ti pọ̀ náà olúwa ní ìsìn nígbà ẹ bá káwọn obìnrin jọ ẹlẹ́fẹ́ kọ́ wọn lásàlátù ẹfẹ́ kọ́ wọn lẹ́sìn ẹ̀sìn ń pa wọ́n jẹ ṣé báwọn àfa àtàná ṣe ṣe nù àwọn àfa àtàná tá kó àwọn obìnrin lẹ́sìn ṣé wọ́n ń pa wọ́n jẹ ń pọ̀ ọ̀kan ni kéṣìṣì kórí social media irú àfa náà ẹ má ṣe mistake kò di kèfèrí tó jẹ́ pẹ́sẹ̀ ni o èyí tó lè sọ̀yàn ṣùgbọ́n rú ẹni mùsùlùmí tí ò jò déédé nǹkan ṣe wọ́n bá ń jíwọ́ mọ́sálásí mọ́sálásí kẹlà lọ dá sí dé òní wọ́n bá ń jí pẹtrò sẹ́mọ̀lẹ́kà lọ wá ń jí pẹtrò àwọn ìjọba mọ́sálásí wọ́n bá ń jí pẹtrò kù lọ́lé ìmẹ́lì láyé wọ́n ìmẹ́lì lè rọ̀jò jẹ́mọ́ pẹtrò lé ọlọ́run àwọn kan sì jí fẹ́ẹ̀kẹ́ wà lánàá mọ́sálásí ló táìsì kù wọ́n sì kó sínú sọ́ọ̀ àjẹ̀dọ̀ sí wà kó báyìí àbárí tẹ̀mọ̀ àdúgbà ló kó báyìí jẹ̀mọ̀ ẹ̀yìn jẹ̀mọ̀ ẹ̀yìn jọ́ta ṣe báyìí yìí báyìí kò kù ọlọ bí twenty four mẹ́rin lọ bá ń bẹ̀ ibo twenty lọ àjẹ̀dọ̀ mọ́sálásí ti wá kó wọ́n lọ fi kọ́ mọ́sálásí bá wà jẹ̀nu lè sọ ti yé bá ní ìsẹ̀ so ẹ má rí ẹni tó pè ní ẹ má ti pè òun lẹ́tọ̀ọ́ ẹ má fi níṣẹ́ nẹ́tíwọ́ọ̀kì máa wà ó fẹ́ sílẹ̀ so bọ́dọ̀ fara òye ní ìsìn kí ni nǹkan tẹ́ ẹ̀rì tí ó ṣẹlẹ̀ ní wípé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n tó ṣèjà àbálẹ́ ọlọ́run ìkan ṣẹlẹ̀ ní mọ́sálásí mọ́sálásí gba owó <laughs> nínú àwọn tó gbowó ó sì one thousand kò sì mọ̀ rí òun ọyọ tó kó sápò ń pe nínú àwọn kan lójú pé ẹni ẹwà kó báyìí wà láì òun ṣùgbọ́n wọn ọmọ sì one thousand kódà kò tó lè tọ́dọ̀ tí a ń gánà ló tún yọ ẹ mọ́ sèmi o irú ẹni sẹ́kẹ̀sì ní àti mùsùlùmí mùsùlùmí ọmọ ìyá wa náà lè ṣùgbọ́n kí ni òsì fún àlìsì pọ́ọ̀mù kò jù déédé torí náà ń lọ́fà àwọn obìnrin wa tí wọ́n yọ lọ sọ́ọ̀sì àìjù déédé lọ́fà mọ́ ọlọ́kàlùkù wa ẹ ń bá fẹ́ dúró déédé yọ ọmọ tẹ̀lé tọ́lọ́run yóò jìnà sẹ̀sẹ̀ ọlọ́run já lè dúró déédé o. wọ́n ní wọ́n bi àáfàá wa Abubakar Siddiq radiyallahu anhu wọ́n ní ìdí Abubakar Siddiq kí ni jẹ́ istiqama kí ni jẹ́ steadfastness pé á ah, ẹni ìmọ̀ dùn ó déédéé o àáfàá Abubakar wọ́n ní ti ń jẹ́ lọ́dọ̀ ọ̀tàwọn àwọn gbé lọ́nà ọ̀tàwọn hìj wọ́n ní Allah tushirika billahi shay'a ẹ̀yin ìyá wa ẹgbọ́ àrè dáadáa torí pé náà àwọn tí máa tójú bọlé olóògùn jù obìnrin wà bẹ́ẹ̀ o pàápàá ń jọ ọkọ rẹ̀ bá fẹ́ yàwó kejì ẹ̀yin ọmọ ìyá wa tẹ̀ hàn kan ẹjọ́ tó jọ ọlọ́run mọ̀tò kan for so we maintain the situation. Usman àwọn àwọn Abubakar tọ́bọ̀ sọ pé lẹ́yìn àwọn ànábí ọlọ́run wà láì nọ́mbà one tó lórí jùlọ́dọ̀ ọlọ́run Abubakar ni. kódà nínú ẹni ọ̀pọ̀ àlùjẹ́ náà lẹ́yìn àwọn ànàbí ọlọ́run àbúbákiri ah ẹ lọ rẹ àwọn eléyìí ò dúró ni ọlọ́run oníjìnì mọ́ gbogbo wa n tó ṣe wá sí islam ṣe lò òkè ati yìí máa ní àbúbákiri àti woman ṣé èkó yìí lápẹ̀rẹ̀ jẹ̀mọ́ mọ́sálásí wa yìí tá a ṣe wá sí tọ́lá àmọ́ retí kí Dangote ọ̀wá fún alówó Abubakar lọ gbogbo dúkìá tiẹ̀ wá Umaru fìdajì lẹ̀ tanimọ́ni ẹ̀gbẹ́ gbogbo dúkìá àti ìdajì náà wá <laughs> ẹ̀gbọ́n tí mo sọ yé tani rẹ̀ gbé gbogbo dúkìá àti kí mo pèjọ mọ́ ó pé ọ̀dà imani ló tẹ̀wé ó fi wá ń <laughs> ọ̀pọ̀lọpọ̀ wa nínú ọmọ ìyá wa kan wọ́n sọ ìtàyà fún mi ní ọmọ ìyá wa yẹn nígbà òun sọ ó lóun sì wá àwọn èèyàn bí àwọn la mùsùlùmí láwọn kìí ṣe gbogbo wa àwọn tó lawọ́ wà náà dáadáa gbogbo àwọn tó lawọ́ ọlọ́run gbogbo àwọn tó láwọn ọlọ́run bá ní fún wọn ní mọ́ni ní láwọn tó bá láwọn ìsìláàmù lè o ẹ wọ́n bá wọn sì wọ rédíò wọ́n ti gbogbo àdúgbò billboard tí gbogbo àdúgbò wọ́n ti ìtàwọn sàábé ṣe lánàá àwọn ò lè ṣe lónìí Abubakar kó gbogbo dúkìá tiẹ̀ lẹ̀ nítorí tọ́lọ́ Umaru kọ́ dajì ilẹ̀ Umaru ní á ah, tí mo ti rò pé máa wé ní Abubakar àwọn ń ṣe almusaro a fil khairat àwọn ń sáré lórí tọ́lọ́ àwọn ń sáré pé á ah, ìmọ̀ àmọ̀ ti ra jíìpù ńlá èmi náà ra jíìpù lóṣù mẹ́fà á náà ìdí àlẹ́wọ̀n ẹ̀sẹ̀ mú prado kan ní èmi náà gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ni a tọ́ ọba rí láwà ní tí àfọ oníwà àsùwé wá ń dé náà fẹ́ ẹ̀ a fóònù tí mo ní kiri àwọn point seven million èmi náà gbọ́dọ̀ rarú ẹ̀ ń táwà lẹ́sìn yẹn individual develop Islam rules islamu hajj ṣé islamu ọmọ ẹdẹ kù àwọn ó sì islamu ọmọ àwọn ọmọ abubakar ní pẹ́sẹ́ rí sábà léèyàn dúó déédéé allah tushirika billahi shay'a ò gbọ́dọ̀ ṣe ṣíríkù ò gbọ́dọ̀ mẹ́bọ mẹ́sìn sẹ́rà ní tá a dé yìí a ní pọ́blẹ́mù lẹ́yìn wa ọ wà nínú tá a fẹ́ sọ rédíò program lọ́dún yìí kọ́lọ̀ kó fún wa lásìkò torí ìṣùpọ̀ tá a fẹ́ tó àṣà wọ̀ sẹ́rí lẹ́yìn ò báyìí wọ́n ti gbé ṣíríkù lé wa lọ́wọ́ lóòkù ẹ̀sìn jama ìwọ́tọ̀ ọba dúró déédéé gbogbo tí wọ́n sọ ìlọ́lẹ́rì ọba ṣíríkù tọ́pìkì òní wàláì mo ní àwọn tíra lékè ṣe ti gbéraga táwọn àfẹ́sìn kọ tí èso àwọn àfáàsìkò àwọn àfáàyè ìjọ àwọn nǹkan tọ́jọ́ ọmọ ṣíríkù ti pọ̀ jùlẹ̀ yóò báyìí ẹgbẹ́ mú bí mẹ́ta sí márùn-ún wa sẹ́ẹ̀rí gbogbo à ń so nǹkan kọ́lé à ń so nǹkan kọ́ ara à ń so nǹkan kọ́rùn-ún à ń so nǹkan kọ́pá à ń so nǹkan kọ́dì iná ń pè ní àtẹ̀mímọ́tù kí náà pè lárúbáwá ṣíríkù ni jẹ́mọ̀ tí mo pè ìwọ tó o bá dúró déédéé o gbọ́dọ̀ so nǹkan kọ́pá ẹ lọ wo accident lọ́nà ilẹ̀ haúsá lọ́nà ilẹ̀ yíbò táwọn Yorùbá wá bá lásìdẹ̀ntì wọ́n so nǹkan kọ́bàrá àdí o wọ́n so kọ́pá o wọ́n sì tọ̀kú mọ́tú mùṣìríkì wà láìjáàmù náà ní straight ṣé n tẹ́ ẹ̀ṣọ́ kọ́pọ̀ kó jẹ́ láti lè ni ìmọ̀ ẹ̀ṣọ́ nǹkan kọ́ tó gbé nǹkan kó sún pẹ̀lú iléeṣẹ́ rẹ ìtàwọn àfa àkàfi jẹun nù wà fáwọn tí sọ ka ọ̀rọ̀ yìí o ẹni tó lóore àwọn Ọlọ́run ó ní wọ́n tó ọba dúró déédéé Allah tushrika billahi shay'a ọ̀gbọ́dọ̀ ṣẹbọ rárá ọ̀gbọ́dọ̀ mú nǹkan kan mímọ́ lọ anabi wa sallallahu alaihi wasallam ṣe kọ́má jíìsì wa ó ní iná rúkọ̀ ìmá pọ̀fọ̀ wà tàmáyìmà ìmá sọ àsorọ̀ àbásokọ́ wà tíwálátà ìmá sọ oògùn ọ̀fẹ́ ṣíríkún anabi lẹ́bọ ni sallallahu alaihi wasallam kí anabi pé o àwọn èèyàn wá bí wọ́n pọ̀fọ̀

sáwọn náà lówó jù lágbàáyé wà wọn ọba ṣe wọn lówó ọwọ́ àánú kádàrà wọn ẹni tí ọba ṣe kádàrà ẹ̀kọ́ lówó tó bá pọ̀ fọ gbogbo ayé wà láì kò ní lówó Abubakar ní pẹ̀pẹ́ ojú ó déédéé ẹ̀yìn ìyá wa wọ́n fẹ́ yàwó kejì lé ọmọ lọ́lé sírù ti pọ̀ jùlọ ẹ̀yìn àwọn tó làwọn àfáà mi náà fẹ́ẹ́ rò pé ẹ̀kọ́ pọ̀ nǹkan òun náà fún mẹ́bọ mẹ́sìn jẹ́mọ́ ọlọ́run ní kọ́sọ́mà o ṣèbí sàásù làwọn ṣèbí àlàmù làwọn àlìmọ́mù làwọn àlìmọ̀kádàmù làwọn àlìmọ̀tọ́mùtọ́mù àlìsàf àṣẹ́yìn àlàmù àlìmọ̀tọ́ nítorí òfin rẹ̀ kò ní tùmọ̀ lọ́dọ̀ ọlọ́run torí náà tá a bá sọ pé èèyàn dúró déédéé òun ni kọ́ ọmọ mú nǹkan mi mọ̀ lọ́run ara ṣíríkù ilẹ̀ Yorùbá wá ń bì àwọn èèyàn tí wọ́n ti Yorùbá à ń jẹ burúkú elé owó oṣólẹ̀ ìyọ̀nú ayé ìyọ̀nú àwọn àgbà àwọn èèyàn tó láwọn ẹ̀wẹ̀ tí wọ́n lọ wẹ̀ lódò gbogbo orú àwọn tẹ́ bá ti mọ̀ pé nǹkan èsàrè ẹ̀sìn Abubakar rọ́bì àlọ́wọ̀ wọn ni ń jẹ́ ti kọ́ ọmọ àwọn ní àlìsìkọ́mọ̀ antẹ́sẹ̀kìmọ̀ alámúrì wà náhàyì àfọ́ àwọn umaru torí bá kò mí sì kọ́mọ̀ àsìkò mi ti ń jó lọ ilẹ̀ tí ìbọ̀ síbi ọ̀rọ̀ anabi ibrahim àti economic ashi àfọ́ àwọn umaru àwọn ní nǹkan méjì ní sì kọ́mọ̀ lọ́dọ̀ àwọn jama nǹkan mélòó nǹkan mélòó méjì wọ́n ní bá a sọ pé mùsùlùmí kan dúró déédéé ebi ń pa nǹkan wọn nù ní kò ní promotion kò rí yàwó fẹ́ ọ̀rọ̀ tẹ́ àdúmọ̀ lọ́wọ́ gbogbo nǹkan ní òtí ẹ̀yìn lójútù wọ́n ní táàfì mọ̀ kò dúró déédéé lọ́dọ̀ ọ̀tà wọn òun ni pé gbogbo ntọ́lọ̀ ni a ṣe kó máa ṣe ìtọ́lọ̀ ni a jìnà sí kó ṣe kí ni o torí náà kò sásìkò ẹ̀jẹ̀ ìfìgúnbẹ̀rún jàmbá kí mo ní kí n ṣe ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ yìí sì kọ́ mọ́gbọ̀n wà láì mo ní àwọn pọ́ìntì mi ọ̀dà ọ̀dà inṣàlá inṣàlá it's okay it's okay so tó bá rí bẹ́ẹ̀ bóyá kọjá pé part one ìtọ́nú wọn là máa sọ́ọ̀pù láìpẹ́ ẹ kọjá pé ọ̀rọ̀ yìí sì kọ́ mọ̀ ká parí ẹ̀ á wà bọ́ síbi ọ̀rọ̀ economic issue. now ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ istikọ́mọ̀ afọ́ àlára tí istikọ́mọ̀ tó tún kó sínú táà gbọ́dọ̀ mọ́ sàlàyé rẹ̀ òun ni ikhlasul amal jama kìlá pé o <clears throat> tó bá sọ pé nìkan dúó déédéé jama ẹgbà rìn dáadáa gbogbo ń tọ́ ọ bá ń ṣe máa ṣe nítorí tọ́lọ́hún jama kìlá pé ìyàwó àfa àbímọ èmi lọ bí súná ọmọ wọn mo fún wọn ní five thousand torí kí mo ṣe fún wọn jẹ̀mọ́ ìyàwó tèmi bí wọn àbọ̀ àwa wọn ìgbà sálárì lásìkò wọn wá fún mi one thousand one thousand gan wọ́n gbà lọ́wọ́ ẹnìkan bí iṣẹ́ ni mo wá ní kẹ́mọ́ ẹ̀wọ̀n nǹkan ò gbà tó ń bímọ wà láì five thousand mo fún un ìdúró déédéé ní Islam gbogbo táyọ̀ bí máa ń sọ kí nígbà tí yasaaki bí ma mo kàn mí mẹ́ta mo fún ní two thousand èmi bí ma kọ̀ọ̀kan ní ó tún fi five hundred omi mẹ́ta tí wọ́n pọn wọn gbà ládẹ̀ lọ́dọ̀ ọlọ́run two thousand tó fún ọgbà ládẹ̀ sọ̀rọ̀ òun tí ọ̀pọn mi kò ní gba ládàá mi even though sẹ̀ríà náà fẹ́ ẹ̀ ń bá ṣe dáadáa sí wa káwa náà ṣe dáadáa sí ìwọ tó jẹ́ pé afa abáramóore jẹ ní ṣùgbọ́n yìí sì kọ́ ọmọ tá à ń sọ gbogbo táwa bá ń ṣe ẹsẹ̀ tó ń tọ̀lọ̀ irú ẹ̀ nìrún a mi ní kírun mọ́ sẹ́rùbí láyé kọ́ ọmọ mi ó kú ọmọ rẹ mélòó lọ́wọ́ kú sọmọ rẹ ti tó mẹ́fà tó kú ọmọ mélòó ló kú ọmọ méjì péré kú ẹ èmi láyé kọ́ lọ́wọ́ kọ́ lórí èmi èmi sì lè má kírun tá a lè wọ oògùn déédéé ni fóònù kírun torí káàdánwó ọmọ sọ ni àbóhùn kírun torí ọlọ́run anabi wa muhammad sallallahu alaihi ọmọ méje ó sì fọwọ́ ara ẹ̀ gbé mẹ́fà sí a ntọ́ ka anabi ọ̀gbọ́dọ̀ kan wá jama ó dídí oṣù méjì oṣù méjì bó ṣe wà ní àdìsí yàwó aisha wọn àdánù èéfín òru tú ẹnu lé wa muhammad ta ló wà láì ní sọ́dá mi lójú ẹ̀sùn dídí oṣù méjì ò ní ìgbà covid kan tájẹ́ dàbò ajẹ́ nǹkan aláta ajẹ́ nǹkan elépo anabi ọ̀jẹ́ nǹkan aláta bí yorùbá ṣe máa ń pè ní mọ̀ ń sọ o kọjẹ́ nǹkan elépo kọjẹ́ nọ́mọ̀ kọjẹ́ já kí lànà bí ìṣẹ́fọ́ di two months èso dàbínú àti wàrà bíi fúrádé nùnú tó ń jẹnu kéèyàn kẹ́ máa jẹ èso dàbínú èso tá a fi máa ń sínú kọ́ wa mú fúrádé nù sẹ́wọ́n dàdé gẹ́gẹ́ ìjẹ́ tí ọmọ ìyá gẹ́gẹ́ ìjẹ́ sóró ni ó ní bí oṣù méjì ànábí ọlọ́ọ̀tọ́lọ́ níbẹ̀ sí jù àfáàwá umar bin al-khat àfáàwá usman bin affan wọ́n ní ìsàkọ́mú tó bá sọ pé a ah, iná lẹ́bí iná kọlu rabbuna Allahu túmọ̀ sàkọ́mù ìsí ń jẹ́ kéèyàn ò dúró déédéé òun náà ni akhlasu al-amala lillahi wahda gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe wọ́n ṣe torí ta ni jẹ̀mọ́ torí tọ́lọ́n ọ̀fẹ́ dáwọ́ pẹtrò dán torí tọ́lọ́n ọwá mọ́sálásí wà torí tọ́lọ́n níjọ́ tó ń ṣe súná ọmọ ìmáàmù òsì ìbàdàn ìmáàmù lásán náìtì mí lóńdó wọn lé wá súná ọmọ rẹ pẹ̀lẹ́ ìdí wọn mọ́sálásí mẹ́ ó ti súná ọmọ kẹta tí ń ṣe ìjọ súná ọmọ tèmi ni máàmù ìráyè ṣé torí kí máàmù ó lè máa wá súná ọmọ rẹ ló ṣe wá kiri wà lẹ́yìn ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìwọ ò ní lọ́kì ìmáàmù wọ́n wá súnú ọmọ àbá àtọ́wà lẹ́gbẹ̀ẹ́ ní gbogbo àdúgbò ní máa rọ́kì tí mọ́mù bá ti wá súnú ọmọ tèmi kọ̀ wá rọ́kì ìmáàmù ọ̀wá pẹ̀lú ìní kírun àà tó ń kírun torí ìmáàmù ni irú tí ń ṣe mùsùlùmí lónìí nù ńlá ṣe rí ọkọ àtìyàwó ẹ máa wo ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ náà lùbàdàn ọkọ àtìyàwó divorce ṣẹlẹ̀ tọ́lá ìyàwó sì yọ nìkan ọ̀bùrù ọba lóun ògbójú bẹ́ẹ̀ nìkan ọ̀bùrù rẹ̀ ìjọba ojú rẹ̀ ìbójúmọ́ lónìí tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ obìnrin yẹn ò kéèdù ní àti róbìnrin tọkọ ẹ̀ náà kú ọba yọ nìkan ọ̀bùlójú wà dàrú kalẹ̀ ṣe pé ń sọ sórí tí mo ní ìbéèrè ni pé ọkọ rẹ kú sọ́lọ̀ ń kú wa fáwọn ọmọ wa ṣe máa fọ́ọ̀sì lórí kò sí tó burú ká sọ fún ọyẹ lọ kírun ẹ lọ gbàwẹ̀ bí wọ́n ṣe ń lọ kírun táwọn ẹ̀fọ́ọ̀sì ẹ̀ yẹn kájẹ́ kán mọ pàtàkì ẹ̀ kí lọ lọ́hún wí èyí ń fẹ́sì torí bàbá àbí torí ìyá àbí torí ọkọ torí ọlọ́run la fẹ́ máa ń ṣe kí ni o la fẹ́ máa ṣe gbogbo tá à ń ṣe àfọ àwa Usman wọ́n ní lọ́dọ̀ ọ̀tàwọn o ara ń tí ìsì kọ́ mọ̀ bí dúró ṣeṣe kó sínú ni kí ni o ìkìláṣù gbogbo iṣẹ́ tá a bá ṣe ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ aṣọ ilọwa afa ẹ̀yìn ìyẹn wá lọ hajj hajj ti fẹ́ saịtụ táìtù hajj ní sí nǹkan méjì ní jẹ́ hajj ilẹ̀ Yorùbá sẹ́ẹ̀mà alákọ̀ọ́kọ́ kéyìn òde sábàkà ẹlẹ́kejì kọ̀rọ̀ yín bí mo ṣe wà yìí nìyẹn twenty nineteen ọlọ́dẹ́ká náà lọ́mọ alhamdulillah àfà tí ìbá kẹ́mi lálàájì wà ẹ̀rọ tí wà ní kódà inú mi èdè pẹ̀lú ní usaf wà láyọ̀ tẹ̀mí lọ́rùn jàrá jí ìní bídí àdìkẹ́yìn fún làwà o ìmọ̀mù náà wà lọ́mọ ọmọ ọ̀rọ̀ rẹ̀ ó lè pèyàn ní alhaji sódíyé alhaji àwọn kan ní pé bídí ní mm, èmi òsùn náà tó sọ̀pọ̀ di pé bídí àdìkẹ́yìn ní alhaji ìmọ̀mù náà wà lọ́ sọ̀pọ̀ di pé kò sí tó burú kápẹ́sọ́ lọ sí ájì ní alhaji ṣùgbọ́n ọ̀tọ́ ẹ̀ṣẹ́ torí táìtù ló fẹ́ lọ ah, ẹ̀ sì pè ní bá ẹ̀yà pé ní sá ẹ̀rọ̀ṣì ìdájẹ́ ẹ̀rẹ́bí eh, alhaj asheikh alustad al'alama almubajja almutọ́tọ̀ almukarram kíláàdé ẹlòmí ọmọ bá yíjá tó nípẹ́ fàràjì tó kọ rẹ̀ tó fi yé ní ìsìn àwọn èèyàn wá táìtì lọ wọ́n wá eyín lọ wọ́n wá fábákà lọ mọ̀ ọ̀rọ̀ kálukú wà fẹ́ ájì nítorí ìta ni káwọn èèyàn mọ̀kọ́ lọ sí hajj ní ìsìn

Ah, a ní sí wípé ọ̀nà ọ̀sẹ̀ kan torí sí àdìkọ lẹ́kọ́ lọ́mọ́kà kẹlẹ̀mọ̀ kí wọ́n lọ ṣe se sàkálẹ̀ ayé kẹlẹ̀mọ̀ kí wọ́n lọ ṣe hmm. ẹjọ́ ọkọ àtìyàwó jà mọ́tòrí ẹ̀yọ̀ jáàbù lórí bàbá rẹ̀ náà mọ́tòrí ẹ̀yọ̀ jáàbù sọnù ìwọ àtẹ̀gbọ́n rẹ̀ ní problem mọ́tòrí ẹ̀ lọ ìtọ́ ọba ń ṣe máa lọ kọ́ ọ máa ṣe kí ni túmọ̀ rẹ̀ jẹ́mọ̀ kí ní ìparí mo fẹ́ segment one rè ọ̀rọ̀ yìí sì kọ́mọ̀ a wà padà sórí anabi ibrahim àtọ̀rọ̀ economic action ní láti round ní ìparí àfáà wa hasanul basiri tàbí jẹ́ ìlú ọ̀rọ̀ àfáà wa ali kí màkúmọ́ ti lọ́rọ̀ ń kùlà fáwọn ọ̀rọ̀ ṣèlú àfáà wa ali ọ̀rọ̀ wọn ní fi parí èyí ní padà sórí sí kọ́mọ̀ mọ́wọ́ èyí kẹ̀lé ń jẹ mọ́ anabi wa ali tí wọ́n jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kẹrẹ ìtàwọn pè ní ìsìnkọ́ ọmọ ọmọ lágbára àwọn náà ní jíjẹ́ ìsìnkọ́ ọmọ ní abdú alfarọ ìbọn abdú àti adáhùlìfarọ ìbọn àwọn tó bá jẹ́ ọ̀ràn yẹn a gbọ́dọ̀ máa fi ṣeré ẹni tí èbá kírun wákàtí márùn-ún kò dúró déédéé ẹni tí bá ń jọ̀sán nù rọ̀mọ̀bọ́n kí èso àwọn tó lọ fún ní excuse bóyá bí obìnrin kankan àbòrin àjò òdò déédé ẹni tó lówó lọ sí ọ̀yọ́ sàkà òdò déédé ẹni tó lówó lọ sí ọ̀lọ́ ájì òdò déédé àfọ àwọn àlì ni ti ń jẹ́ pé èèyàn dúró déédé ọ̀rẹ́ yan ọlọ́run ní èsì ṣeré arọ ọ̀rẹ́ yan ọlọ́run ni kò ṣe dáadáa sí bàbá àtìyá rẹ̀ ìwọ ọmọ ṣe dáadáa sí bàbá àtìyá rẹ̀ déédé ìwọ tẹ́ ẹ bá dokun ẹbí pọ̀ òdò déédéé gbogbo tó bá ti jọ máa lù fàrọ̀ ìdí ọ̀ràn yẹn tẹ́ ẹ bá ti ṣe àpẹẹrẹ nu kó òdò déédéé ọlọ́run já dúró déédéé o ìta fi yẹ kú olùdó ọ̀nà Islam ọlọ́run mẹ́jọ sẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka assalamu alaikum wa rahmatullahi wa barakatuh بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله abẹ́lọ́n kó gba ìrun súrì tí a kí ní jàmá lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa ní ìtẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń bá bọ̀ so ní ìtẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń bá bọ̀ abala ìsìnkọ́ ọmọ òun la fi gígùn yẹn àwa fẹ́ bọ́ síbi ọ̀rọ̀ kí nǹkan ó le nínú òní mo rọ kálukú wa torí tọ́lọ́ tá à ń lọ́pọ̀ mo dẹ̀ fẹ́ sọ àsìkò lò àfáà níṣẹ́ rí kí ayé ó nira ayé ó nira àti yín o kí ìlú oúnjẹ kọjá sí wípé majority àwọn èèyàn ò ní lówó ó tó lè lè débi báwọn èèyàn ò ní rí nǹkan jẹ àáfà alálákọ̀ọ́kọ́ tí ó ṣẹlẹ̀ kọ́ yìí wọ́n fẹ́ ká farabalẹ̀ torí tọ́lọ́ sẹ́rí àwọn àáfà tí wọ́n máa ń dọkumẹ́ntì history àwọn àlùmọ̀àlùkùn wọ́n fẹ́ fi àwọn nǹkan kan sọ fún wa pé ìwọ kọ́ ló sàkójú láyé tí situation kan bá ṣẹlẹ̀ inṣàlá gbogbo nítorí ó ṣẹlẹ̀ má rò pé tí ẹ ló burú jù bẹ́ẹ̀ àáfàá wa tí wọ́n kọ tírà ànùjúmù záhírọ̀ ànùjúmù àzáhírọ̀ fíìmù lúkì mísọ̀rọ̀ wàlùkọ́hírọ̀ wọ́n ń pe àáfàá yẹn ní ibùnú tẹ́gírí tàrùdì bárùdì àáfàá yẹn kọ́ńtọ́ lágbára wọ́n ní nínú tó ti ṣẹlẹ̀ láyé òun ni kí high in prices of commodities kọwọ nǹkan wọn sẹ́ẹ̀dẹ̀rẹ́ ìtọ́ ń ṣẹlẹ̀ sọrọ nigeria sọ̀rọ̀ nàìjíríà nìkan àfẹ́ntí ọ̀bá máa ti lọ láyé ó dèlú èbò ṣùgbọ́n ti nàìjíríà tá a bá ní ká tú iṣu désàlẹ̀ kòkò èèyàn ó rí wípé ti nàìjíríà tún lọ́wọ́ kan àbòsí ọlọ́wọ́ kan òjòrò ọlọ́wọ́ kan wickedness lọ́dọ̀ àwa tá a jẹ́ Nigerians èyàn ta sìmẹ́ǹtì kan kọlọ́ra ní o ètò ń ta náà ní o ọ̀tà fọ́tì láàárọ̀ bí around eight a.m. the same cement ó ti ní ten a.m. the same cement ó ní two p.m. the same cement ó ní four p.m àwọn aráàlú náà ní tiwa ìjọba ní tiwọn gbogbo ẹ̀ láàyànjú níwọ̀nba àsìkò tí wọ́n fún mi àfọ́ àwa onínújú mú záírọ̀ wọ́n nírú àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kọjá ní ìparí banola abbas ní ìparí sẹ́ńtúrì àwọn banola abbas ẹ bá ti kà nípa ọ̀rọ̀ islamic history yóò ti mọ àwọn abasi kílókọ rẹ̀ dínà so yóò ti máa ń tọ́sẹ̀lẹ̀ kí ni tó wá ṣẹlẹ̀ ní ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ nàìjíríà o wà láì tọ́sẹ̀lẹ̀ burú àfáà ní nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ gẹ́gẹ́ òun náà ni wípé azumal gala iye tí wọ́n ń ra nǹkan ó gbówó lórí nǹkan wọn nínú òòlù lọ́sẹ̀lẹ̀ ń ó ṣẹlẹ̀ ní Egypt àtàwọn ìlú mi kódà ti Baghdad inú Shaban nígbà tí Ramadan bọ̀ báyìí náà lọ ló ṣẹlẹ̀ àfáà nígbà tó wá di pé nǹkan wọ́n àwọn èèyàn òrówó rà èèyàn díẹ̀ ló lè ra nǹkan sẹ́mi bá sọ̀rọ̀ pé nǹkan wọ́n ibi tí ti kọ́ máa ń lágbára jù ní kó jẹ wọ́n yóò bá ní ebi bá kúrò nínú ìfẹ́ ìfẹ́ ṣe kí ni o seventy jẹ́mọ̀ sẹ́wọ̀n pé aṣọ kan ìtí ń bá láṣọ méjì tí ń bá ń fọ̀ síra wọn tí mò ń lọ àṣírí lè mọ́ tètè tù tí ń bá jẹun láàrin ijọ́ méjì tí ọba ìdíjọ́ kẹta ẹ̀ẹ́dì bí ìṣe máa ṣe lú ẹlú ẹnu mọ́sálásí ẹ̀ẹ́dì máa fura pé ọ̀rẹ́ ìgbé òṣàṣọ ọ̀mọ̀fẹ́ ní fún nọ́mà ìbáṣe òsì ṣé nǹkan kan ò ṣe yín yóò bá tẹ́ mọ́tò máa ń bìyàn ní béèrè ẹ̀ńsẹ̀ ìṣòro pé ẹ̀wà òkè ìbáwá wà òkè lóòótọ́ nígbà tí wọ́n ràn tọ́rẹ̀ wa tọ́jẹ́ pé ọkà sọ̀rọ̀ àtẹ̀lọ́dà ló dé rẹ̀ débi bí ń pa kọ̀dẹ̀ sáwẹ̀ àbáwẹ̀ ẹ̀kẹ́ fi ẹ̀rọ gbogbo yìí lórí lọ sí fọ́ọ̀rù ẹ tó bá mọ́sálásí sí àti mẹ́fẹ́ nǹkan wà nù kìí ṣe kó ti ṣe fọ́ọ̀rù kó tó wà mọ́sálásí o ẹni pátẹ́ ní àlàáfáàrì ló ti wà mọ́sálásí sí ọ̀tọ̀ ní fẹ́yàn ti jẹ ìtọ́rù kó tó wá kí mẹ́gbìbì ó ti jẹun tiẹ̀ ó sì kí mẹ́gbìbì bá ọdẹ sùn àbòǹṣe bàdà ọ̀rẹ́ ẹ̀wọ̀ ọ̀jẹ̀ nǹkan kan ẹ̀ ti mẹ́fẹ́ nǹkan ṣe kí ni o nǹkan dé àfọ àwa ibùnú tágírí wọ́n ní tó wá ṣẹlẹ̀ ní ìlú yìí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kú àfọ àláwọn tó kú ẹ máa gbọ́n tá àfọ àwa kọ́ lẹ́ o wọ́n láwọn tó kú wọ́n jẹ́ mia wàsàlàsúnà alfan one thirty thousand jama kiri population tó kú àfọ àníkí lọ jẹ wọn ó kú wọn rí nǹkan jẹ.

àáfàá ní kíkú tí wọ́n wá ń kú yìí ọkọ̀ tó já sí wípé àwọn èèyàn yìí kankan tó kú ákàlúlí jí fà nígbà àwọn ò nǹkan jẹ mọ́ wọ́n ń jẹ òkú gbèsè ẹran tó ti kú nígbà táwọn ẹran náà ò nǹkan jẹ èèyàn ò nǹkan jẹ sígbà bàbá jẹ nǹkan káàfẹ́ ẹran jẹ ni màálù ò nǹkan jẹ nǹkan jẹ ìgbà náà tó wá kú ah, ọlọ́mọdé ló lọ sẹ́lẹ̀ ó àáfàá ní akàlátìlìkì láàbù àwọn ajá wá ń jẹ òkú àwọn èèyàn tẹ ẹ báwọn ti kọ́ ń ewúrẹ́ òkú adìẹ nígbà tó kálukú tó rí kankan jẹ mọ́ ọba ti àná nàìjíríà sẹ́ẹ̀rí tó bá wá ṣẹlẹ̀ ẹ wà lọ́sọ́nà méjì ìyẹn ní ọ̀jẹ̀ ń wá wá nàìjíríà torí pé èmi ọ̀mọ̀ nípa politics wọn dáadáa lamẹ́ríkà lẹ́yìn ìta abáka online bẹ́ẹ̀ tí nàìjíríà ó kọjá pé mo kà online ní tí mo fojú mi rí báyìí ni tí n bá rí tilẹ̀ yíbò mo rí tilẹ̀ yorùbá tí n bá rí tilẹ̀ haúsá mo rí tìbàdàn sẹ́ẹ̀rẹ́ wọn pé nǹkan wọn nù òlù àdánwò ṣẹlẹ̀ nóòlù ebi ń paráàlú àròwóra oúnjẹ sẹ́ẹ̀rí ẹjá dúpẹ́ lọ́dọ̀ ni o kèé ṣe gbogbo ayé ní pariwo àsìkò táwọn ń pariwo ìlàwọn kan kọ́lé súnà ọlọ́run ẹ kọ́lé àgbọ̀dọ̀ bínú ẹ àsìkò tọ́lọ́run ní kọ́wọ́ ti ọ̀wọ́ ojú ó burú ní kọ́jẹ́ pọ́nà àràmù ìnira tiwa ló fi ń rówó ilé tóun náà kọ́ ilé tá a fi tọ́ ọmọ ìrì ni ó wo jáàmù ni ó wo fún jọ gbègbè ṣùgbọ́n èèyàn àsìkò tó ẹgbẹ́ nǹkan wọ̀nyí ní legitimate business ti ẹsẹ̀ kí ni o lọ́jáde kí lẹ fẹ́ máa bínú ẹ̀sìn ọlọ́run lásìkò tó wọ́n jẹ lọ́nu ṣé gba covid káwọn kan di bilọ́níà ni nígbà tí gbogbo ayé táwọn òní lọ bí iṣẹ́ tó ebi ń pa wá àwọn kan sì di bilọ́níà. sẹ́ẹ̀rí wíwọ́n tí nǹkan wọ́n Nàìjíríà tàbí kí nǹkan bá wọ́n nílùú kan ẹ jẹ́ kí n kọ́ generalize ẹ̀ kí n tó wá wálé tí nǹkan bá wọ́n tó di pa àròwó ra nǹkan àwọn àfààní ẹ̀wà lọ́sọ́nà méjì jẹ́mọ́ ọ̀nà mélòó ọ̀nà méjì àwọn nínú àwọn àfààní èso ọ̀nà méjì wọ́n ló ju méjì nù wọ́n ló lè tọ́nà mẹ́ta sọ́nà márùn-ún ṣùgbọ́n ẹ jẹ́ n sọ díẹ̀ torí àsìkò àkọ́kọ́ sẹ́ẹ̀rí kí nǹkan wọn ó lè jẹ́ ìbínú ọlọ́run jẹ́mọ̀ tí mo ló lè jẹ́ ọlọ́run má bínú sí wa sẹ́nu pé tí olórí ilé bá ń bínú ẹni tó jẹ́ pé òun ni bread winner wà láì tó fún tí ń fi ilẹ̀ nù ilé ebi lè pàyàwó àtọmọ sẹ́ẹ̀ gbàgbé àbẹ́ gbàgbé olórí ilé tó pé ọlọ́run ṣe bí pààyàn oṣù gbọ́n ọ̀tọ́ ọjọ́ ìyàwó máa appreciate ọkọ rẹ o ìwọ́tọ́ ọjọ́ máa appreciate bàbá rẹ o kò ì sí o sábà fúnlẹ̀ mọ́ ń gbà mí ọmọ ah wàhálà ìlú pàwádàdì mi ti ẹ̀fọ́ anímọ̀sí máa fọ́ aní nǹkan mọ́ tẹ́lẹ̀ tọ́lọ̀ bá fẹ́ tì bínú ẹ̀ ẹ mi o ráìsì ọ̀gbẹ́ lórí ebè o ẹ̀wà ń o ọlọ́run lọ́jọ́ ilé òfùfà tó jẹ́ pé nǹkan mọ̀ tí atẹ́gùn ọlọ́run tá à ń mí lọ́sẹ̀ yìí omi ọlọ́run gan títún sún nù lẹ̀ ó tún ti wọ́n wọ́n ti ń ta pé ọ̀tà lẹ́yìn ọ̀tà five naira ìbàdàn wọ́n ṣe sixty àná ọ̀bẹ sọ mo ní five naira fifty naira wọ́n ta mẹ́ta ní hundred naira àwọn tó bá bẹ̀rù ọlọ́run bí obìnrin kan ládùúgbò wa òun sì ń ta méjì fifty naira mẹ́rin hundred naira jama mo ní ah, ah, omi ọlọ́run tẹ̀ kẹ̀ pàkéjì sínú ọ̀rá omi ọlọ́run. ẹtún sòun náà di wíwọ́n nígbà na dé dìbò àwọn náà ṣe burú fúnra wa abala tọ́lọ́n bá fẹ́ bínú ń gbà mí kò sí tí ò lè fi bínú lè fẹ́ volcano ó lè ṣẹlẹ̀ kò sí ò lè fi bínú abala kejì ó lè jẹ́ pé handiwork evil and fábìmọ̀ kásábà àìdè ìyẹn bá ń sọ fún wa nínú alukur'an ọlọrọ bá ń sọ fún wa nípa wípé ẹ máa bá ń sọ ọlọ́ni wà sọ ọba kan mọ̀ sí kan wàyà fún àǹkẹ́tẹ́ rí gbogbo wàhálà tó bá dé bá òfò tó bá dé bá ọ̀wọ́n gógó nǹkan tó dé báyìí nàìjíríà insecurity tó dé báyìí nàìjíríà fábímọ̀ kàfà bá ti àyèjì ẹ̀yìn ara yín lẹ forí ìbú fúnra yín ó lè má jẹ gbogbo yín ṣùgbọ́n ara yín náà ni sọ́lọ̀ ní Boko Haram sẹ́mọ̀lẹ́ kan Boko Haram sọ́lọ̀ ní OPC ọlọ́ọ̀ni Niger Delta Boys jẹ́mọ̀ ẹ̀dá nílò kidnapper sẹ́mọ̀lẹ́ kan ní kidnapper ṣe báwọn èèyàn ẹgbẹ́ wa ni ọlọ́lẹ́yìn náà lẹ́fà tí è bá ṣe pé wàyáàfù àǹkẹ̀sì wàyáàfù tí è bá ṣe bọ́lọ̀ ń jọba alámòjúkú àlọ́mọ ìmẹ́ka àfúwó ìbùlà àfú àfààfọ̀ àyè tí è bá ṣe bọ́lọ̀ ń sàmójúkú gbogbo wa láti parẹ́ sádánù àwọn tó burú jù wọ́n ti pọ̀ jù ní wálẹ̀ Yorùbá yìí wọ́n pọ̀ jù Nàìjíríà ọlọ́lẹ́yìn lẹ́fà fúnra yín gbogbo yín fẹ́ sọ pé mo yọ sọ́bsìdì mo yọ sọ́bsìdì ìyà tí ń ta omi ọlọ́run ó dé dọ́là wọn ṣé sọ́bsìdì ọ̀rẹ́ kóbi ó tún wọn ìyà tí ìyẹn gàrí nínú gbó òun náà dọ́là wọn gàrí náà tún wọn ṣe bí bàbá wa nígbà kékeré tẹ bá ń kẹsàn pé lọ́ba rẹ kó fọ́n gàrí agolo méjì gàrí agolo méjì owó ńlá kọ́bọ̀ kúlíkúlí àdúgbò fún ọlẹ́pàá téèyàn ọba mu gaari agolo kan tí ó fi kàmú ní ìsìn three hundred ọ̀ka jama gaari ti dóúnjẹ olówó báyìí ẹ máa ìkẹyọ kọtọ jẹ oúnjẹ ní ìsìn kéèyàn mú mi wò lọ mú mi lọ́dún ní fifty naira yìí gan bàbá mu lọ mú mi sẹ́yìn pé wà láyé ọ̀dà bí ẹ̀rìn ọ̀rọ̀ tó yẹ káwọn ẹbí so kótó abíọ́ rẹ̀ ni o ọlọ́run inú o àṣẹ a lè sọ òbínú sí wa nàìjíríà torí tọ́lọ̀ fi pa àwọn èèyàn rẹ̀ à ń ṣe nàìjíríà ọlọ́run bínú sí wa nàìjíríà ṣùgbọ́n abẹ́ kọjọ́ kówó tí wọ́n bá àwọn tí ń ṣe tí ẹ̀ kọ́ yọnu sí wa sẹ́ẹ̀rí ẹ̀mọ́jẹ̀nsán yìí jẹ́ nàìjíríà nàìjíríà we appear like religious people like spiritually inclined individuals ẹ lọ́wọ́ mọ́sálásí jọ jímọ̀ àtàtìsí rẹ̀ ẹ lọ wo churches sunday ádàgbogbo àdúgbò nínú àwọn tí kidnap ọkẹ tẹ́ ìmọ̀ tọ́sẹ̀lẹ̀ ní òní mẹ́mbà church tí wọ́n lọ àtáàkì pásítọ̀ lásìkò tán gbowó wọ́n gbowó máa gbowó dà mẹ́wàá wọ́n ti kówó dà mẹ́wàá lọ wọ́n padà mú wọn àwọn mẹ́mbà church náà ṣé má lè ká lọ wá kó dà mẹ́wàá. lánàá ìrìnà ìlà wọn náà àtáàkì àwọn èèyàn jimá nígbà tó pààyàn ṣé má lè sẹ́rí ọ̀rọ̀ nàìjíríà inú fi jẹ́ pé gbogbo wa ara solution gbà bá débẹ̀ child of bring wa bẹ̀ sẹ́rí táwọn ọmọ tiwa bá da ọmọ tiwa ò ní yí olè wọn à ní ya kidnappers wọn à ní ya terrorists wọn jẹ́ nǹkan jẹ́ pé wọ́n wà religious wọ́n wà enlightened wọ́n wà learned wọ́n wà educated wọ́n wà pious wọ́n wà god fearing ìgbà táàtò gbádùn nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wa burú ibi tí káburú ti bẹ̀rẹ̀ rẹ o ọkọ fúnyàwó ní five thousand lọ ra tá a jẹ ńlé ó sì two hundred naira ìyàwó ọ̀dẹ̀ kò change ilẹ̀ ìyàwó tí ò kó two hundred naira ó wò kówó yẹn kéré àwọn tó ń kó two hundred million náà wọ́n mọ̀ sí nàìjíríà náà lówó lọ́wọ́ wọ́n ṣe kó ìwọ ní two hundred ó lè ní wọn náà ìwọ rò pé two hundred naira kéré ní five thousand àwọn tó ní pé nàìjíríà ní five trillion lọ́wọ́ ó yá calculate ẹ̀ tẹ̀ mọ́ mathematics ẹnìkan jálè two hundred naira ọkọ rẹ fún five hundred lọ nǹkan ọbẹ̀ wa ó lè àmọ́ bá a fi kún ọ̀tọ̀ ní tọ́ bá bá a fi kún kò ní bá bá a fi kún da ọgbà ládàá ọkọ rẹ lọ́wọ́ tó kó tó ní ra two hundred naira rẹ̀ padà fún two hundred naira kéré náà nínú ọyá wa calculate two hundred naira ní five thousand nínú five trillion àwọn tó wà nàìjíríà rí pé a ní five trillion tó wọ́n bá kó two billion ìmùnú two hundred tí wọ́n kó two billion rẹ̀ lòkùtìtò pàṣẹ bẹ́ẹ̀ five trillion wọ́n rí wàhálà owó bẹ́ẹ̀ nàìjíríà kí ni jẹ́ ẹ̀ mọ́ nàìjíríà ni the giant of Africa even the giant of the world mo ní báwọn ọmọ ìyá ń ṣe àfídíò kan láìpẹ́ yìí orí social media. tí wọ́n mọ̀mọ́ dákọ̀ nàìjíríà nínú kaaba <laughs> wà lẹ́yìn wọn mọ nàìjíríà dé bí àti tinubu lọ ṣe umúlátọ̀ lọ ṣe kíni náà ẹ̀rí ni bí wọ́n ṣe palẹ́ tó nínú kaaba gan ni wọ́n nàìjíríà ń bo wọ́n ní gbogbo ayé wọ́n mọ̀ <laughs> wọ́n wọ́n mọ̀yìn sí pé ẹ lọ́pọlọ wọ́n sì mọ̀yìn sí pé ah nàìjíríà nàìjíríà ẹni kí wọ́n béèrè pé ayé nàìjíríà kọ́kọ́ lọ́dún kó o tó ṣe kí ni o kó o tó ánsà ọmọ ìyá kan bíi whatsapp ó ní nípa sóhun lè parọ́ òun lóhun èsè nàìjíríà mo ní ìsìlámù farama ó ní àṣù online business òun máa ń ṣe òun èsè problem farmer lòun ṣùgbọ́n òun máa ń wọ́n máa ń fẹ́ gbé àwọn bíi web design kankan fóun tóun bá ti á fi information yẹn tán fóun ti kọ nàìjíríà ó ní wọn bá ní reply wọn mọ́ pé ah ẹ̀yin ìlú ẹ̀yin ìlú ẹ̀yin ìlú ọmọ yahoo tọ́mọ yahoo táwọn ìyá wọn tó ní association association of àwọn ọmọ yóò olóògbò àwọn ọmọ yóò lè oníṣòwò lè parọ́ mo ní nínú tèmi ọ̀sán ni pé má parọ́ tọ́lọ́ ń bá ní kó oúnjẹ rẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́run wọn lẹ́nu ẹ lọ wo àwọn ọmọ wa bí wọ́n ti jẹ́ pé àwọn náà ń darí ayé àwọn medical doctors wa wọ́n pọ̀ káàkiri ayé kí ló dé tí wọ́n ṣe ń lù tiwa àwọn economists wa wọ́n wà ní àwọn tó ń plan world economy kí ló dé tí wọ́n ṣe ń nàìjíríà gbogbo nǹkan tó yẹ ká káwọ́ pé kí ló ń ṣẹlẹ̀ nìyẹn ibi tó ti bẹ̀rẹ̀ níbi olè kéékèèké ibi kí wọ́n pè jẹ́ àwọn olè kéékèèké ara tó tún lè fa kí nǹkan wọn àwọn àfáà wa wọ́n wá líìsì ẹ̀ wọ́n líìsì ẹ̀ wọ́n líìsì ẹ̀

àdìsù méjì ń bẹ wájú mi àmẹ́bí lọ ọmọ ọjà tọ́pọ̀ ọmọ tí wọ́n ń tà àmẹ́bí ní kí ló dé tó kó nǹkan tí ọ̀dà aṣálẹ̀ ọwọ́ akó ìfọgbẹ lókè èyí tó sì wà ń sálẹ̀ ọgbẹ kí ló dé tó ṣe bẹ́ẹ̀ ẹni yẹn wá ń wá ẹkíùsì ayé wúmọ́rù wọ́n ti ẹ̀mà tí ẹran tí obìnrin tí sọ ọmọ tí sọ à sí umaru máa lọ ọjà ní ìwọ tí umaru bá gbá mú ọjẹ kòbókò ọyẹ kíjọba kán mọ̀ pé àwọn tó jẹ́ wọ́bìà olójú kòkòrò aláìláàánú ti pọ̀ jù nínú àwọn tó jẹ́ trader àwọn tó jẹ́ contractors àwọn tó jẹ́ businessmen mo ń wo fídíò sẹ́rí as far as I'm concerned wà láìlọ́dọ̀ mi lónìí the best governor Professor Zulu Zulu Facebook page Borno mo subscribe fún un. Professor Zulu remains the best governor in Nigeria wàhálà mi ò rírí mi ò mọ̀ rí mi ò bá bọ́wọ́ rí mi ò jẹ́nu owó ẹ̀rí ṣùgbọ́n Professor Zulu at least àwọn governors like him our governors are not helping matters owó tí ìjọba ẹ máa gbọ́dọ̀ tí wàhálà tí wàá ti bẹ̀rẹ̀ Nàìjíríà o mọ̀ sọ̀rọ̀ páwọn oníṣòwò wọn lójú kòkòrò mò ń wo project kan tí wọ́n ṣe ní bọ́ọ̀dù náà búlọ́ọ̀kù tán fẹ́ fi kọ́ ilé ìwé tó fẹ́ lọ súlùmù lọ́bẹ̀ ọ́fẹsẹ̀ ẹsẹ̀ báyìí ẹnjìnẹ́sì sọ́dọ̀ mi yé blọ́ọ̀kù sí wo ó ní ká destroy rẹ̀ kí ètò ìkọ́ classroom rẹ̀ tó bá wá yá ẹ wà ní classroom wá jù mọ́lú ẹ sọ wípé ó collapse dilapidated building jama ẹjọ kí náà fi kọ ṣé búlọ́ọ̀kù tó strong ẹ̀gbọ́n tí mò ń sọ yé irú àwọn tó yọ búlọ́ọ̀kù kílẹ̀ ló pọ̀tọ̀ ọdún lórí ibú èrè tàbí ẹ̀jẹ̀ èrè àjẹpàdé ẹgbọ́n tó fáwọn tí ń ta búrẹ́dì ẹ̀wà nìkan mọ̀ ń sọ o kọ̀ǹtractọ̀ tó yẹ kó lo irin ìbáyà sixteen by sixteen mm tó yẹ kó lo mẹ́wàá tó lo mẹ́fà ó dín mélòó kù jẹ̀mọ́ mẹ́rin òkè ló máa jẹ́ fún prọ́fíìsì olè ní ara àwọn tí ń dání ara àwọn tó fa wàhálà nàìjíríà ló wà. kálukú nàìjíríà àjẹpàdúdé ọlọ́jà kọ̀ǹtractọ̀ ẹ̀rí bọ̀ gbogbo wa nàìjíríà àjẹpàdúdé tí kálukú bá ti rí opportunity díẹ̀ see sílẹ̀ we capitalize on it. ara ń tọ́jẹ́ nǹkan wọn lónìí mi ẹgbọ́n tí mo sọ yé dáadáa ìyẹn nìkan tó kọ́ ádámù zìrọ́à mi kí bá nílò àfọ́rọ́ wàlẹ̀ mùsùtàmà àáfàá nífẹ̀ẹ́ rí individuals wa náà àfẹ́ gbẹ̀ nǹkan mọ́ àfẹ́ embark agriculture farming ṣe nígbà wà kékeré tí wọ́n kọ́ wa iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò yóò máa jalè tí bá fẹ́ lórí ní ìsìn àtọwọ́ pọ̀lọpọ̀ wá ń di àájalè mélòó ni wà làgbẹ̀ bá ṣe jókòó yìí ókè àwa ṣiṣẹ́ àbí sáà ní ọlọ́mọdé kí ni ọ̀sẹ̀lẹ̀ sáà tí ẹ̀ ní pé ah, mo lè wa ẹ̀gẹ́ ìgbà kan tí màmá jẹ́ láàrin oṣù mẹ́fà sáà lẹ́gbẹ̀ẹ́ ìgbà kan lóko sẹ́ẹ̀pínlẹ̀ Yorùbá bó ṣe wù kó burú tó kálukú anílé ààbùn lóko yes or no oko wa kálukú òtí ẹ̀ ní dáko bí ìgbà kọ̀ọ̀kan two hundred nígbà ẹ̀gẹ́ nínú two hundred èèyàn lè gbé kókò bíi fifty pàpàpà bíi fifty bóyá bíi fifty ní o lè jẹ́ àṣà nípa mọ́nàtí pàtàkì tí wọ́n máa mú wa lóko lóko wa níbi tá fún àwa ibẹ̀ làwọn máa ṣe kí ni o láti mọ̀ plan mélòó nínú wa ló ń sin adìẹ mélòó nù wa ló ń sin ẹja mélòó nù wa la lọ́nà tó yẹ pé tí nǹkan bá ti ẹ̀fọ́ tó tún burú dé fún akálukú wa láti yọ̀lẹ́dẹ́ pọ̀pọ̀ nígbà táwa wà kéke ibi ojú kọ́sà léèwẹ̀ ojú gọ́tà léèwẹ̀ wọ́n fi igi síbẹ̀ ìṣàlà mò ń bá yín sọ́tà ìmọ̀ ọlọ́run fàánù à ìṣẹ́jú mẹ́jọ ló kúrò lọ́dọ̀ mi bí ọmọ mẹ́nìfẹ́ o wọ́n fi igi ẹ̀mọ́ ẹ̀gbọ́n mi o wọ́n fi igi síbi ẹ̀yìn gọ́tà báyìí jẹ́mọ́ ẹ̀fẹ́ ń mi gbogbo omi gọ́tà pé bí mo sọ bá jẹ́ dry season kò sí bá àṣẹ rí wẹ̀ mo lè fẹ́ mọ́ pọ̀pọ̀ àti pọ̀pọ̀ fáwọn èèyàn jẹ pọ̀pọ̀ mẹ́ni so wọ́n kìíní yẹn rèé a fẹ́ ṣe ẹ̀gúsí a fẹ́ ṣe àjápa wọ́n ṣe kí ni o mélòó ló ní lẹ́nu wa mọ́ni ìsìn ẹ̀gbọ́n tí mò ń sọ yé èèyàn márùn-ún dáko èèyàn one million fẹ́ jẹ́ let us be factual ìlú tẹ́ ẹ bá ti rí pé kálukú fẹ́ di ọmọ yahoo kálukú fẹ́ di nurcw boys tí ọmọ gbowó kí n gáràjì tí ọmọ fagbó tí ọmọ fàṣìgá ìlú tẹ́ ké people are not ready to be due people are responsible kí ni ọmọ ṣẹlẹ̀ gbẹ tí individuals wọ̀ bá wà lè dáko ìjọba wa san lówó lọ sẹ́wọ̀n pé ní ìsìn ayé ti dáyé mechanized farming bẹ́ẹ̀ ni ṣe wà nígbà tí mo wà kékeré nígbà tí mo lè ro one hundred lójúmọ́ táàrà wà náà táàmà fi tọ́yẹ́fẹ́ póró eh, àárín èdè táàrà máa ṣe lọ mẹ́wàá lọ paripari àdáàdì mo ti ṣe fọ́ọ̀tì o àwọn kù sí fìtọ́ ṣe ah ó ti rẹ̀ ní àwọn ẹ̀wọ̀n àgbẹ̀sù ọkọ̀rùn mẹ́wàá lọ ń bì sọ èdè eléyìí náà mẹ́wàá ni tí má ṣe ra bí ó di twenty tí má ṣe bí ó di thirty tí má ṣe bí ó di forty mẹ́sàn-án ni màá ro tí má ṣe ro mẹ́sàn-án ó ti di kéde o hundred ìwà ara fọwọ́ su ẹgbẹ́ eléyìí lọ wọ́n ní mo ti ṣe hundred wọ́n fún mi máàkì wo ọ̀jẹ̀ yẹn lábà lónìí gbogbo àwọn ọmọ wa tí mo wò àwọn eré òlè ro táàtì òlè ro táàtì gan àbá náà ọ̀sẹ̀rí àná ọ̀sọ̀ pé kéèyàn òkú irú ẹ̀ náà ni ọ̀rọ̀ wọ́n ṣe máa ń ṣe ní ìsìn gbogbo àwọn ìyàwó wa dandan ni kíyàwó òdìgbọ́ tọ́lọ̀ bá bò láti èmi náà ní táwọn ẹlẹ́yà mi bí bá mi bọ̀ sọ sẹ́ẹ̀n gbá ìjọ àwọn ìyàwó àwọn fọwọ́ fọsọ fọwọ́ fọsọ ayídáyé pé wọ́n ṣe máa ń ṣe nǹkan kan ikú àwa ọ̀pọ̀lọpọ̀ wa lè mọ̀rọ̀ owó tractor kankan ìjọba náà ní fọ́ọ̀tì láàrin yẹn owó ń bẹ tíjọba ó fi ra àwọn irinṣẹ́ yẹn wá tí wọ́n sì gba àwọn àìmọye àwọn tọ́parí ń fù náà bù tọ́parí láwọn college of agriculture university of agriculture tí wọ́n ò ní tẹ́ṣe àwọn tí wọ́n mọ̀ sí adìẹ ìjọba gbà wọn àwọn tí wọ́n mọ̀ mójútó pọ̀ ìjọba gbà wọn àwọn ò ní fàdáró wọ́n kẹ̀ mọ́ control àwọn ogun tó lọ sí yunifásitì nìyẹn tó jẹ́ pé mọ̀ ń bọ̀ wá bí ilé ìsìn mọ̀ ń wo ilẹ̀ sọ́wọ́ àbí ọ̀nà àpáta ilẹ̀ it àbí kilopẹ̀ irnt mọ̀ ń wo lẹ́yìn ọ̀kẹ́ wà ń bẹ̀ useless tí sọ yé ń ilẹ̀ yẹn useless bàbá tí sọ yé àwọn ilẹ̀ wá pọ̀ nínú nàìjíríà ka mẹ́wàá sọ sẹ́ẹ̀rí èmi lè ẹni tó lówó lọ ó lè má máa lò ìjọba ó ṣètò jẹ́ pé ọlọ́mọdé àdìpọ̀ oúnjẹ wọn ẹwọ́n tó tẹ̀ nú ìlú ànábì wa Yusuf alayhi salam tẹ̀sọ̀rọ̀ òun eh, náà sábọ̀ àti ní nàìjíríà ọmọ tó ń ṣe ni oúnjẹ tí jẹ fún didi ọdún méje wọn nílẹ̀ ọlọ́mọdé á Nàìjíríà Nàìjíríà ló ń jẹ tá a lè méje lọ́dún kan nílẹ̀ ah. èyí wá o bẹ̀rẹ̀ látòrí chancellor chairman local government governor safety àwọn federal honourable àwọn senator eh, eh, eh, bẹ́ẹ̀ director general gbogbo àwọn government for the sector ètò ọ̀gbìn tó bá ti di pọ́ mẹ́hẹ̀ẹ́ lù kan kí ni ọmọ ṣẹlẹ̀ jẹ̀mọ́ ibi ọmọ ṣẹlẹ̀ nǹkan wà èyí tó kún àsìkò mi jọ ẹjẹ́ ń bọ́ síbi ànábì bùrọ̀ yìí torí àsìkò ṣé wá rí ní ìparí níparí torí àsìkò tó ti di pé nǹkan wá wọn báyìí àwọn àfáàsáde fún aláwọn solutions kan ní ilé ṣàlàyé púpọ̀ àkọ́kọ́ sẹ́ẹ̀rí kálukú wa àlùfisọ́ọ̀dù tìlẹ̀mọ̀ àìṣà we need to be economical in our approaches and spending ìwọ́n tó bá di pé school fifty thousand per term lọ́mọ rẹ̀ ń lọ owó rẹ̀ ọ̀ka ju thirty five lọ change school rẹ̀ kìí ṣèpè bọ́ọ̀lù ọ̀sẹ̀ dálẹ̀ àwọn kan ó pò sókù seventy bọ́sọ̀ fifty àwọn kan ó pò fifty bọ́sọ̀ ní kéde o thirty ọlọ́sẹ̀ ìdàkẹ́ pásìkò lówó ẹ̀ lórí ìdé ọmọ ẹ̀sùnkú sẹ́wọ́n tó lágbára ní 120 kò ṣe nǹkan kan kálukú kọ́ọ̀tì nǹkan rẹ̀ gẹ́gẹ́ bó ṣe bọ́lọ̀ ṣe bí kíkọ́ ọmọ wọlé ẹlẹ́kejì látẹ́ǹgùrú ìlàmọ́ ìwà fọ́kọ̀kọ̀ ẹmọ́wẹ̀ tó jù mí lọ jàmọ́ ẹ̀mọ́ àdéjọ sára nígbà ẹmọ́wẹ̀ tó jù mí lọ ẹwọ ẹni tí ò tó yín òun yóò jẹ́ lè máa dúpẹ́ fọ́lọ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ alónìí bá ń ṣe ni pé à ń ṣe comparison the kind of competition kò lè jẹ́ nǹkan dáa ewu ẹni tọ́lọ̀ ń ṣe ẹ̀yin lóore jùlọ ni ẹ má tó o tó jù lọ ara nǹkan tá a nídìí nìyẹn nínú nǹkan tá a tún nídìí ìjàmọ́ ẹ̀jọ̀ ẹ bá ní gbọ́ àlàyé ìdáadáa kálukọ́ sọ́ra fún àlìsọ̀rọ̀fù àtẹ̀bùbí ìmọ̀ náà náà gan ìfàṣẹ́gàn wẹ́sùnẹ̀ àwọn àfáà àpèsí méjì ní a ṣẹ̀ríà àkọ́kọ́ ìtọ́ba yẹ kẹ́ ẹ náwó sí náwó kọjá àlà ọmọ yín ni bàbá oníwò nímọ̀ ẹ ṣe ọmọ yóò ṣe graduation ẹkú graduation ẹgbẹ́ sọmọ yìí obìnrin lọ lé ọkọ ẹ lọ́lọ́gọ́ yìí ẹkú sọmọ lọ lé ọkọ ẹ nídìí kẹ́ ẹ lọ gba all five million àbí all one hundred million tó bá jẹ́ kẹ́ ẹ ṣe ládùúgbò ní kẹ́ ẹ ta tẹ́ǹtì ọlọ́run fàlùbárí káàkiri àwọn ìnáwó tó yẹ kẹ́ ẹ náwó ẹ mọ́ nà náà pa ìnáwó tí èsì ẹ̀ yẹ kẹ́ ẹ náwó ìyá ìyá ìyá ìyá rẹ kú ká lọ pa màálù márùn-ún kí lọ́kàn bí ìyá ìyá ìyá rẹ kú kódà ìyàwó rẹ̀ kí ìyá rẹ̀ òkú ṣẹ̀rí ọ̀nà ẹ̀fà màálù gbogbo ojú ọ̀yẹ́ ká ọmọ mi pé twenty years wọ́n fẹ́ẹ́ ṣe bá dé ana five hundred thousand ọ̀nà one million àtìláńdé ń dìjẹ́ ìtọ̀ one fifty mọ́sálásí kò lè fi nǹkan kẹ́lẹ̀ àwọn tí ọ̀bà nídìí ká ẹ náwó sí ẹ má náwó sí ara àwọn nǹkan nìyẹn bákan náà ni pé ń tẹ́ ẹ nídìí àwọn àfáà nínú nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe tọ́rọ̀ bá ti di pé wàhálà ń ṣẹlẹ̀ báyìí lọ́tún lọ́sì níwájú lẹ́yìn gbogbo ń tẹ́ ẹ bá rò pé ńlẹ̀ níjì ẹ gbé sórí sílọ̀ ẹ gbé sórí òṣùwọ̀n al'ahamu mal'aham ìtò bá kọ́ pàtàkì ní ẹ ṣe èyí tó bá tó pàtàkì tẹ̀lé ní ẹ ṣe kí ni o ní ẹ tó mú tẹ̀lé nínú ẹ̀ ní pàwà tọ́lọ̀ bá bẹ ju ọ̀la fún káma ṣe sọ́dá pọ̀ ntọ́lọ̀ ń fún ọtọ́ pọ̀ kì í ṣe torí rẹ nìkan ó torí àwọn ọmọ ẹ̀ náà fún ọ níparí yányán àwa léètì gbogbo kìíní nàbí ọlọ́run nàbí yòlọ́ Ibrahim alayhi salam kí ló fà á àwọn tó jẹ́ nira tánàbí ọlọ́run rí ọ̀pọ̀ àkọ́kọ́ bó ṣe bẹ̀rẹ̀ ilé ayé rẹ̀ ọ̀dọ̀ bàbá ẹlẹ́bọ náà bí sí àwọn òbí rẹ̀ nìkan gbógun tì tóbi ẹ̀ ń sọ wípé làárí jù máa ń nàka wàhájòrò ní màlìjà ìrẹ́ ibrahima máa lé ọ ṣe é gbọ́ rí kí bàbá sọ pé I will stone you to death bàbá fẹ́ ju ọmọ lóko nítorí kiri dẹ̀wọ̀n torí tọ́lọ́ ànàbí Ibrahim lórí adúró dédé àbí òdúró dédé òdúró dédé nọmba one nọmba two àwọn àjọ rẹ̀ wọ́n fẹ́ sun ná gbogbo tọ́sẹ̀lẹ̀ yìí wọ́n àti ìsàwọ̀ àná nà ó àbọ̀tìsọ wọn àná ni wọ́n fẹ́ fìyà jẹ pé kan sun ná they wanted to burn him into ashes a sun ọ́nà ni tó ní jẹ́ èèyàn mọ́ nígbà tí wọ́n fẹ́ sun ànàbí Ọlọ́run ṣe bẹ́ẹ̀ mọ̀ fi sọ pé àṣùgbúnà lọ́wù wà ní ìrìnàlúwà sí ọlọ́tọ́ àbí òtó ọlọ́ni yá náà rùkú ní bàdá wàtàlámà aláìbẹ̀rọ̀ ìmà wà rọ̀dù bí ìkàìdáhùn padà àlùnà òmòrò àfààní níbo ní àfààní wà láì iná tútù iná dàbí èsì fánàbí wà ìbùrọ̀ yìí ànàbí ìbùrọ̀ yìí mọ̀ ọ̀mọ̀ yọ lọ sọ́ọ̀sì gbogbo tó ń ṣe àwa tá à ń lọ orí òkè tá à ń lọ kò ságbára ń bì kankan jọ̀dọ̀ ọlọ́run lọ. jama anabi ibrahim wọn dáná sun iná tó yẹ kó jó kò tó jó ìṣòro ni àbí ṣòro kọ́ ó dúró déédéé àbí ò dúró sẹ́ẹ̀rí ànábì Ibrahim ẹ̀kọ́ pọ̀ lára rẹ̀ púpọ̀ jù torí pọ́jọ́ ti lọ ni bí ò tó rọ́mọ bí ah ìnira tó fún débi wípé níwọ̀ ọlọ́run fún ọba kú fún mi lọ́mọ ń fi dúpẹ́ fún ọ náà ni kò lóun ó fi rúbọ àwọn oníròyìn ilẹ̀ Yorùbá wọn àmọ́ sọ́ra dáradá wọn nítorí ànábì Ibrahim tó sàdéhùn kó wọ́n fọmọ òun rúbọ mùsùlùmí èrúbọ àwa máa ń sin lọ́ọ̀ ni ẹ̀yin lẹ máa ń rúbọ lọ́dọ̀ oníkárúbọ ni àwa máa ń sin lọ́ọ̀ ni ànábì Ibrahim ń tó bímọ ẹ máa èèyàn tó rọmọ bí bí lọ́sẹ̀ wa sótorí ẹ̀ di ni àwọn èèyàn ti lọ ṣọ́ọ̀ṣì wọn ti lọ tó ma anabi ibrahim bí kọ́ lọ́ ṣe kò ṣe anabi ibrahim tún dúró tọ́ lọ́ọ̀ ni ó tún àdánwò ni ọlọ́run ló tọ̀ pa ni ah! ọlọ́run tó kànà bí ibrahim mẹ́jọ ọ̀sẹ̀ wa o ìwọ̀n bàbá àgẹ́ ẹ̀sán tí ọ̀gá ni ẹgbẹ́ bìbọn àgá yẹn ní ìṣù alhamdulillah àgbà tí wọ́n sọ́ra fún ẹ̀sán so alimoyi nípa yányá àdánwò kan náà látọ̀lọ́ ọlọ́run ọlọ́run dẹ̀ fi ní áfáàsì alhamdulillah àgbà kan àdánwò kan látọ̀lọ́ ọlọ́run alimoyim anábì Ibrahim ń gbò tó bí ma ọlọ́run gbogbo àwọn tí ń bà bí fún ọlọ́run jẹ́wọ́ bí àbíyẹ èèyàn ò bí ma ọlọ́run tó wá fún lọ́mọ ẹyọ kan ọmọ kí láti ẹbí ọmọ ọlọ́run tó wá ní kọpa kájọmọ́ ẹ̀ lè mọ bó ṣe rí o tẹ́ ẹ bá fẹ́ mọ bó ṣe rí ẹ lọ ọwọ́ ẹ̀ tí ó tètè rọ́mọ bí kó tó wá bímọ kó kú ẹ lọ ọbẹ̀ kan wọ́n ṣe máa ń kóró gbogbo àwọn tí wọ́n mọ ọlọ́run àmọ̀ bí ọba ní fún wọn lọ́mọ ìwọ lọ́ba tí kábímọ ọ̀yẹ bá ní fún wọn lọ́mọ dùn ọlọ́run ní káàdì Ibrahim ó sì tún dín ọlọ́run fẹ́ ọlọ́run wà ní wàá fàdà ìnáwó bìbí bóhìn ọlọ́run ọmọ àti gbogbo tó ń ṣẹlẹ̀ nàìjíríà kò tó ká torí ẹ̀ máa ṣẹlọ wọn fàfirú ìlàlá ẹjẹ́ àpadà sọ́dọ̀ ọlọ́n lè táúbá ti nà sọ wàbílì stigifá wàbílì kìyàmì ìbílì àmàlì sọ̀lẹ́hà ẹjẹ́ ká túbà lọ́dọ̀ ọlọ́n ká máa ṣe aspect fúrú la àmẹ́bí àmà sọ́ndẹ̀dì ó kéré jù lójúmọ́ lẹ́yìn rẹ̀ àwọn iṣẹ́ olóore ká máa ṣe ẹ̀yìn láti di eighty five thousand èyí ká fi wà lùdàn náà sábà pé Allahu akbar Allahu tètè lọ sí lọ́hùn ashhadu an la tètè lọ dọ́lọ́ lóhùn háyà alásọ̀lá háyà ẹ̀wá kírun ire dàgbé ráìsì eighty five thousand lọ́dọ́lọ́ lóhùn ibi tó ti wákàtí méjì méjì àbọ̀ lẹ́yìn Allahu Akbar Allahu Akbar ah owó olé tó ti fẹ́ẹ́ dìú tèyí òun lẹ̀ lọ́dọ́lọ̀ lóhùn ṣé ẹ rí bí a ti ń dọ́lọ̀ lóhùn yẹn ọ̀rọ̀ tiwa ó sì máa lójú jù jàmọ́ ìmọ̀ tọrọ àforíjìn ìmọ̀ ṣe àdúà lọ́pọ̀lọpọ̀ ìmọ̀ tẹ̀lé tọlọ́run òun ni solution tó wà nílẹ̀ yìí o ẹ jọ ẹ má jẹ́ àpokùnso ẹ má jẹ́ à ní depression ọ̀dà tẹ́yìn bá pokùn sórí ìfẹ́ tó bá padà dá sí wọ́n lè jí kọ́ wá jẹ̀rẹ̀ ọ̀dà ẹ̀ ń bá parẹ̀ gbà covid sáàmù pààtùn gbádùn lẹ́yìn covid jẹ́mọ́ báyà torí pé kọ̀ọ̀kan ẹ̀yìn àwa tá a jó ń sùkú èmi tí wọ́n jẹ́ school for five four odidi oṣù mẹ́fà lọ sùkú kò sówó kò sówó school fees kò sówó uniform kò sówó end of year party kò sówó transport kò sówó kẹ́kẹ́ láàrin àsìkò kọ́fíìdì òjò tó gbé páànù sùkú tèmi owó ọ̀wọlé mo tó nídìí kí náwó ṣùgbọ́n wà láì ọlọ́run fẹ́rú ẹ̀ lẹ̀ dáàdì kan bá rò ah wàlẹ́ ìwọ ọlọ́run ah òun ti jẹ́ gbèsè ah ilé kan ṣẹlẹ̀yìn kọ́fíìdì la tó jẹ́ la tó pátá yìí èmi tó fẹ́ yàwó tuntun lẹ́yìn kọ́fíìdì àfà ẹgbẹ́ ti parẹ́ nígbà covid àwọn tá à ń dádùn lẹ́yìn covid ìwọ lọ bá covid lọ torí náà eléyìí náà àápùn pàjẹ́ ìjọba kí la láàáṣe àti ẹ̀sìn pa jẹ kí ló mọ̀ bọ́ọ̀ bá ti lè wà ní jáde àwọn ọ̀pọ̀ lẹ́yìn àwẹ̀ ká má fàdúrà lẹ̀ bíbí láì tààlà ayé ọ̀dà fún wa mọ́ ìyọ sọ́ọ̀sì mọ́ lọ dé oníṣẹ̀ṣe o mọ́ máa pọ̀fọ̀ o